فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار lẹ́gbà tí a dúpẹ́ fún Allah subhanahu wa ta'ala tí a tọrọ ìkẹ́ àti gẹ̀ fún alábíwa Muhammadu sallallahu alaihi wa alihi wa sallam alékún kí Allah subhanahu wa ta'ala alékún orí àjẹ́jẹ́ tààrẹ kí Allah subhanahu wa ta'ala kọba mọ̀ bá wọn tàbí annabi àti gbogbo àwọn tó bá tẹ̀lé ìlànà nàbì sallallahu alayhi wa sallam títí òfin di ọjọ́ àlùkìyàmà lẹ́yìn gbogbo eléyìí akíra wa lọ́kùnrin àti lóbìnrin pẹ̀lú kíkí ọlá kíkí ọlá kíkí tó jẹ́ pé òun náà ni kíkí àkọ́kọ́ òun náà ni kíkí ìgbẹ̀yìn pẹ̀lú gbólóhùn assalamu alaykum wa rahmatullahi eléyìí ni ọ̀kan nínú àwọn púrógrámù wa tí àwọn ahàlù súnnà wal jama'a ní ìsàlẹ̀ gàmbàrí tí wọ́n ṣe alágbàtẹ̀rù rẹ̀ èyí tí a máa wáyé ní ọ̀sẹ̀ méjì méjì yàní lẹ́ẹ̀mejì láàrin oṣù pẹ̀lú yọ̀ndẹ̀ Allah subhanahu wa ta'ala èyí tá fi ṣera aláǹfààní lónìí nínú ọ̀rọ̀ òun náà ni nǹkankan tí ó ṣe pàtàkì tó jẹ́ pé gbogbo àwùjọ káwùjọ tí a bá ti ṣe àfẹ́kù irú nǹkan wọ̀nyí àwùjọ náà ò ní wà ní rọrùn àwùjọ náà kò ní sí fọkànbalẹ̀ ń bẹ̀ tá a bá ti ṣe àfẹ́kù nǹkan tí a fẹ́ sọ̀rọ̀ lé lórí níbẹ̀ kí ni àkọlé ọ̀rọ̀ wa òun náà ni dawrul amri bil ma'ruf wal nahyi 'anil munkar fi islahil mujtama kí ni paribiribi tí ìmọ̀ parẹ́ ni láṣẹ dáadáa ìmọ̀ pàṣẹ dáadáa ìmọ̀ ṣe wá sí fáwọn èèyàn pé eléyìí ló dáa eléyìí tí wọ́n yá ṣe inú ẹ̀sìn ní wal nahyi 'anil munkar àti ìmọ̀ kọ̀bàjẹ́ fún yàn kárí nǹkan tí ò dáa ká sọ fún yàn pé á ah, eléyìí kú díẹ̀ káàtó ẹ̀ ìsìláàmù ò fara mẹ́lẹ̀ yìí ànábì ò fara mẹ́lẹ̀ yìí ipa ribiribi tí àwọn eléyìí máa ń kó sí ìsìláàhì ni mọ̀ṣítàmá níbi sísàtúnṣe àwùjọ káwùjọ tàbá ti bára wa tábàlọ́wọ́ àkọlé ọ̀rọ̀ yìí á rí pé àkọlé ọ̀rọ̀ kan tó ṣe pàtàkì a ní bùkátà sí ká nímọ̀ nípa rẹ̀ a rí pé gbogbo tá a bá ti rí tí bàjẹ́ bá ń ṣẹlẹ̀ tí kò bá sí àwọn kan tí wọ́n máa kọ ìbàjẹ́ yìí àbí tí ó sí àwọn kan tí wọ́n máa pe àwọn èèyàn lọ síbi àwọn nǹkan tó dáa tó dáa tó dáa èyí tí ẹ̀sìn wa pa wá láti ká ṣe a rí pé irú àwùjọ bẹ́ẹ̀ àwùjọ náà ò ní wà ní fọkànbalẹ̀ àwùjọ náà kò ní sí ìlọsíwájú fúnrú gbogbo àwùjọ náà tó látara báyìí síwájú ká tó wá kó sínú ọ̀rọ̀ yẹn a ní bùkátà sí ká mọ kí ni nǹkan tá a gbà lérò pẹ̀lú al-ma'ruf ká sì mọ kí ni nǹkan tá pẹ̀lú al-munkar tó dáa nǹkan tó dáa kí la gbà pẹ̀lú ẹ̀ al-munkar nǹkan tó nǹkan tẹ́sìn máa tún pé nǹkan tó kà so kí ni ìta pẹ̀lú ẹ̀ nítorí pé ta lọ láwùjọ wa ta bá ju dáadáa lẹ̀ ìpè kọ́ńkálùkù ma mú nǹkan tó dáa fún ààrẹ kó ní eléyìí ló dáa eléyìí àbí wò pé eléyìí tí ò dáa ibi bá ti ní ò òun náà a rí pé yóò máa dá ọ̀pọ̀lọpọ̀ wàhálà lẹ̀ láwùjọ nítorí pé mi nǹkan kan ní nítorí pé mo ráǹfà níbẹ̀ ń sọ eléyìí ló òun ìwò nǹkan míì nítorí pé bóyá tí ń wá kò tó mi lọ́wọ́ látara bẹ̀ ní sọ pé lè múnkàrù ní ìbàjẹ́ ní ẹkú bẹ̀rẹ̀ mọ́ sí gẹ́bẹ̀ náà lẹ́lùmí ní màá so látara dílé ìlàgbọ́dọ̀ kọ́kọ́ wo kí ni ìtumọ̀ tí wọ́n pè ní alìmàárù kí ni wọ́n pè ní dáadáa ìgà kí ni wọ́n pè ní múnkàrù àwọn nǹkan tí ò da àwọn nǹkan tó kan kọ́ àwọn nǹkan tẹ́sìn kọ́ a gbọ́dọ̀ gbìyànjú láti mọ̀ tábàlọ́wọ́ gbólóhùn alìmàárù tá a gbólóhùn kan ní tó jẹ́ pé lárúbáwá máa lò nínú èdè wọn tí lárúbá sọ pé al-ma'ruf ìmọ̀ túnmọ̀ al-ma'lum nǹkan tá a mà tó ń kálukú ti mà ibẹ̀ náà ni wọ́n ti yọ ìtumọ̀ ma'ruf ìta wọ́n pè lima ya'rifuhu al-qalb orúkọ ọ̀kan ní tá a máa ń lò fún ìtọ́kàn mà yàní pẹ̀lú

gbogbo wa náà nísìnyí tá a bá gbọ́ dáadáa pé dáadáa ṣẹlẹ̀ àbí bá gbọ́ dáadáa pé yẹn kan sọ dáadáa yóò máa wù wá gbọ́ ká máa gbọ́rọ̀ báyìí títí sòtẹ́yìn bá ti gbọ́ ìdàkejì rẹ̀ náà ẹ̀ àbí nǹkan tó kàn kọ́ àbí nǹkan tí máa ń ba nínú jẹ́ tẹ́yìn bá gbọ́ ọkàn ò ní fẹ́ gbọ́ etí ò fẹ́ ọkàn ò fẹ́ kò ní fẹ́ máa gbọ́ etí yẹn ò ní fẹ́ kò tiẹ̀ ní fẹ́ gbọ́ rárá náà nínú ẹ̀sìn tàbá wá ní al-ma'ruf nínú ẹ̀sìn dáadáa iná ń pè ní al-ma'ruf dáadáa nínú ẹ̀sìn òun náà ni ismun jami'un li kulli ma yuhibbuhu Allahu min ta'atihi wal ihsani ila ibadihi dáadáa parí síbẹ̀ ohun tàbá ní dáadáa òun náà ni gbogbo nǹkan tí ọba tó dáwà bá fẹ́ràn gbogbo tí àbí tó fẹ́ ká máa ṣe jáde tó fẹ́ ká máa ṣe níṣẹ́ àbí tó fẹ́ ká al-ma'ruf àti gbogbo nǹkan tó bá jẹ́ pé kíni tó bá ní í ṣe pẹ̀lú ìṣe dáadáa tí gbogbo ẹ̀dá tọ́lọ̀ ọba àlejò ọ̀ládá eléyìí náà nínú ma'ruf ló wà define nǹkan tá à ń pè al-ma'ruf òun náà ni gbogbo Allah subhanahu wa ta'ala bá fẹ́ràn tó

tàbá ní almunkar lárúbáwá máa lò fún nǹkan tó jẹ́ pé tẹ̀kọ̀rọ̀hù nufus ọkàn kọ̀ ẹ̀mí yẹn kọ̀ wọ̀tẹ́mbù ánìhù wọ̀tẹ̀ṣùmá ìzú mínú wàdà tààrífùhù ọkàn a máa kó sútú ẹ́ ara yẹn a máa ṣe bákan nígbàtí yẹn bá gbọ́rùn kàbáhùn ẹ́ tí yẹn bá rí yẹn lápèjúwe nìsín ẹ̀gbọ́n yóò mọ̀ dùn bí kó mọ̀ dákẹ́ má alhamdulillah kẹ́ẹ̀ tó wá pàdé ọlọ́rọ̀ ti ṣíwáyé kan ní ìwé lórí burúkú yìí kò ní dáa bó gbó tó bá lé ọwọ́ rẹ̀ onífẹ̀ sàgbé ìwé lórí sí kínú ẹ mú kàrù ni nǹkan tó kàn fẹ́yìn onífẹ́ gbò kọ́nà tó bá yẹ kó ọkọ nọ́mbà wí gan ó tún rìn síwájú ta ìpínlẹ̀ nítorí kékeré nítorí pé nǹkan tó kàn máa kọ̀ ni ọkàn yìí fẹ́ gbọ́ so nínú ẹ̀sìn ìdáwà ń pè ní mú gẹ́gẹ́ bá sọ pé ìtàǹpè ní màárù òun náà ni ìtàǹpè ní múnkàrù òun náà ni gbogbo nǹkan pátápátá tí ẹ̀sìn Islam tó bá ti mọ̀ fún wa pé dáadáa lílé tó bá pè ní dáadáa fún wa àti tí Islam bá mọ̀ tí láàká iná sí ìmọ̀kíní ó mọ̀ kó bá hù ó mọ̀ pé nǹkan yìí nǹkan tí ó dáa ní pàtó burú jáì ní ẹ̀sìn ògbé lé láàká ìnìkan lọ ẹ̀sìn láàká ìbá ti sọ pé kí ní yóò dáa rárá o in tí ẹ̀sìn àti láàká ìbá ti mọ̀ pé kí ní ìburú jáì Ona náà là ń pè ní munkar tó pé a máa ńgbà míì tó jẹ́ pé làákà ìwà ni ó sọ fún wa pé kíní ìburú jáì ẹ̀sìn ó ti sọ fún wa pé kò sí tó ṣe bó láwọn ṣe nígbà tá a bá ti gbé ìdájọ́ lé làákà ìlọ́wọ́ làákà ìta ni ká wá lò ká máa fi géèjì ẹ̀ sí làákà ìtẹ̀mí ni àbí tiẹ̀ sí làákà ìtọmọ kékeré ni àbí tàgbàlagbà ẹ̀yìn tó dẹ̀gẹ́ pé làákà yìí ṣe déédéé ni kò ní ní làákà yìí ẹ̀ òní ẹlùmí ó dágbà wọ́n bàbá ń bá ah, sọ kalẹ̀ báyọ́ máa fún àá àlẹ́ sọ fúnkà láti mẹ́mọ̀ sọ̀rọ̀ mọ́ láàrin àwọn èèyàn ẹ̀sì bá nítorí pé kíni ó ti bà nǹkan ah, so ìlà kí la fẹ́ fi máa wọn làákàyè táàfi wá sọ pé ìdílàkàyè jẹ́ bá ni òun náà lágbà dáadáa ìdílàkàyè rẹ bá ti ní nǹkan tí ò dáa rèé òun so wájẹ́ pé làákàyè kọ́ láàmà fi mà ẹ̀sìn láàmà fi mà ìtí ẹ̀sìn bá pè fún wa ní mọ́ńkàrù òun náà láàmà sí kíni láàpẹni munkar ìtí ẹ̀sìn bá pèwà fún wa ní ma'ruf tó pè fún wa dáadáa òun náà làwọn náà ó gbà yí pé òun náà ní dáadáa tó eléyìí òun náà ni ó sọ wa òun náà ni ó jẹ ká mọ bí tá gbẹ́sẹ̀ sí bí tá kẹsẹ̀ bọ̀ tó pé tá a bá ti mọ eléyìí a ní problem gbogbo àwùjọ tá a bá wà gẹ́gẹ́ bá a ṣe ní láwọn àwùjọ tá a wà yìí nítorí pé láwùjọ tá a wà yìí nìsín al-ma'ruf ní tó jẹ́ dáadáa ẹ̀sìn kọ́lá máa fi ń ẹ́n àwọn ẹlòmí wà ní táwọn fi ń wọn dáadáa majority ni majority carry the vote tẹ́rọ bá ti pọ̀ sí ẹwà ní kíní yóò dá adúgbò gbogbo àwọn tó pọ̀ tí wọ́n ń ṣe òun tí wọ́n náà ni wàá sí gbogbo náà wọ́n á di ni wàá di kókò dá sami ṣe Ah, ẹwà ní kíní ìdá ẹlẹ́sìn ni sẹ́yìn nìkan lẹ́wà máa lẹ́sìn ẹ̀yìn pẹ́lú àwọn àbákan báyìí wọn ò ṣe lẹ́sìn àwọn bàbá yìí wọn ò ṣe lẹ́sìn kí ló fà á nítorí pé àwọn ń fojú wò pé ní táwọn àbí ní bá pọ̀ níbẹ̀ tí wọ́n ń ṣe é òun náà lẹ́sìn so látara bí eléyìí òun náà ló fà tó jẹ́ pé ẹ̀sìn òfin kalẹ̀ sọ́wọ́ àṣà pé kó jẹ́ pé àṣà fi mọ̀ dáadáa nítorí pé tẹ́sìn bá fi kalẹ̀ sọ́wọ́ àṣà ni òun náà ni ó mọ̀ tara rẹ̀ bọ́ àwa fún aláwọn àpèjúwe n'inu nínú ẹ̀sìn tó jẹ́ pé màárùfù lẹ̀sìn pè fún wa dáadáa fún wa táàsì máa gbà ládàá ń bẹ̀ ẹ́ àmọ́ tẹ bá dé àwùjọ míì àwọn kà sí wọ́n ká sí mọ́nkàrù tó jẹ́ pé yẹ́ jìbò tẹ̀lé ìhò mú àìsá lílé yóò àti gbọ́dọ̀ tún láti agbọ́dọ̀ ìsìká yí padà wọ́n ti lo agbára oríṣiríṣi láti pé àwọn ẹ̀ṣẹ̀ ìǹkàrù rẹ̀ wọ́n ká fún mọ́nkàrù lọ́dọ̀ sẹ́kì nínú ẹ̀sìn tàbá wò ó pé nínú ẹ̀sìn kí ni nǹkan yẹn gangan láti pé màálù bìlẹ̀ sí pé fún wa inú àpèjúwe eléyìí òun náà ni ẹ̀fá ulihya ẹ̀fá ulihya ẹ̀wọ̀n nísìnyí káfíìrún gbọ́ẹ́lẹ̀ mílíọ̀nù márùn nínú àwọn dáadáa ni nínú àwọn nǹkan tó dáa ni kọkùnrin ó mọ́ fọwọ́ kan rúgbọ́n rẹ̀ rárá láti gbà tí irun bàbá ti bẹ̀rẹ̀ sí jáde lágbọ̀n rẹ̀ báyìí kó mọ́ fọwọ́ kan ó wà bẹ́ẹ̀ so eléyìí nínú kíni nínú àwọn màrúfù ni tó jẹ́ pé ìsìláàmù ó fẹ́ bẹ́ẹ̀ fún wa fún àwa tá a bá jọkùnrin nínú màrúfù ló wà nípa anábì sallallahu alaihi wasallam anábì sọ́nà àwọn àhàdí tó pọ̀ lóríṣiríṣi ní anabi ń pa wá láṣẹ ànábì ò dá alábà ànábì ò gbà wá mọ́ràn ànábì ò ṣe wá ni kí láti dá ànábì sallallahu alaihi wasallam ń pa wá ẹ̀yìn kò náà ha anabi ní irun ẹ máa kí ni ẹ máa sọ́ọ́lẹ̀ ẹ yááfì ẹ mójú kò lára àrùn gbọ́nyín ẹ mọ́wọ́ kò bẹ́ẹ̀ ẹ má máa há ẹ má máa fa ẹ má máa tírímù rẹ̀ ẹ má máa ṣe eríṣiríṣi táwọn èèyàn ń ṣe

nínú ẹ̀sìn ọlọ́wọ́ àríkẹ́ ọlámìlára nẹ́bí sallallahu alaihi fòkí ní ìdájọ́ olú ẹni bẹ́ẹ̀ fásitì ní fòkí ẹ̀sìn bá alimuhannif ẹni ń ṣe bí obìnrin ẹni ń ṣe bí obìnrin ọkùnrin ni ń bí obìnrin tó kóbìnrin òun náà wa ta'ala dáa mọ́ pé kó ṣe kíni kó pápán kó má ní irun níjàgbọ̀ rárá kọ́lá nínú Allah subhanahu wa ta'ala

inú àpẹẹrẹ inú àpẹẹrẹ ma'ruf nǹkan tó jẹ́ pé dáadáa ní tẹ́sì fẹ́ tó jẹ́ pé láwùjọ wa lónìí àbí lọ́pọ̀lọpọ̀ àwọn àwùjọ míì ó ti di mọ́ńkàrù lójú àwọn èèyàn wọ́n hijab kóbì ni ó lo kóbì ni ó lo kóbì ni ó gbogbo gbogbo ara rẹ̀ pátápátá tẹ́nìkan kò ní ìgbẹ̀kan lára rẹ̀ àbàwọn tó bá lẹ́tọ̀ sí náà nínú dáadáa nípa tó jẹ́ pé ẹ̀sìn pa wá rẹ̀ pé gbogbo obìnrin tóbìnrin bá ti bàlágà obìnrin ò máa jáde nínú ilé ẹ̀ àyàfi kó bo rẹ̀ rẹ̀ kó bò ó rẹ̀ tí ó wàá bò rẹ̀ tí ó bò tí tí ó fi rẹ̀

tẹ́nìkan kò ní rí àbẹ̀tọ́ wa lẹ́tọ̀ọ́ sí. sàǹpà sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan ni pé nǹkan tá à ń pè ní màrúf ẹ́ òun náà ni nǹkan tẹ́sì ṣe kíni ìtẹ́sì mọ̀ pé nǹkan tó dáa ní kò sí ní tako làákàyè táwa náà bá gbé ọ̀rọ̀ hijab àbí jìlbáb tá a bá gbé sínú làákàyè wa ìpè kí ló wà tíṣẹ̀ rí àfi ní ká máa lo jìlbáb kan kó mi ò máa lo jìlbáb gbogbo wa náà la mọ̀ pé zina kọ́dà nínú àṣà a mọ̀ pé zina ti ṣe a mọ̀ pé nǹkan tí ó dáa a mọ̀ pé nǹkan tó burú jáì kéèyàn ti zina ẹ̀yẹn kí o mú ìyàwó ìyàwó nísìnyí kó sì lọ bá ìyàwó ìyàwó kó bá alájọsípọ̀ ọmọ ọlọ́mọ tí wọ́n so igi rẹ fún tí èsì ìyàwó ẹ̀ kó sì bá alájọsípọ̀ kò sẹ́ni tí ò ní kóró ojú sírù nǹkan báyìí lẹ́ni tó bá jẹ́ ẹni tí ẹ̀sìn bá yé tó bá ní gbóná rẹ̀ ẹ̀sìn lára yóò kóró ojú sí pé àá ta ló fi fún ọ tó fi gbé irú nǹkan báyìí tẹ̀lẹ̀ tẹ̀lé àwa gbé ìdájọ́ tó le kalẹ̀ ó gbé ìdájọ́ tó le kalẹ̀ fún nǹkan báyìí kọ́dà ó lè la èmi lọ inú ìdájọ́ tẹ̀lé àgbékalẹ̀ fún ìfẹ́ ìwọ́n tó bá wò tuntun ìyàwó níyàwó lẹ́gbà tí wọ́n láti níyàwó lé ọwọ́ alájọṣepọ̀ pẹ̀lú ìyàwó níyàwó ṣẹ̀rí à ní irú rẹ̀ báwọn òòyẹ láti máa gbá yín òòyẹ láti máa gbá yín àmọ́ gẹ́gẹ́ bí Allah subhanahu wa ta'ala ọba tó dá wa ọba tó mọ̀ wá tó sì mọ gbogbo nǹkan tá a lè ṣe níṣẹ́ àti tá a lè wù níwà ọba tó dá wa mọ̀ yí pé ìdìná ṣíṣe yìí kìí ṣe nǹkan kan tí ẹ máa ń sàdédé jálù ó ní àwọn mọ̀kàndínláàdì ó ní àwọn ìfìsíwájú ó láwọn preamble tó jẹ́ pé àwọn nǹkan yẹn ní máa ń sábà kọ́kọ́ wáyé síwájú kí ìsìnà tó wáyé àwọn nǹkan yẹn ló dà bí apèrò sọ́kọ̀ ìsìnà òun náà ni ó máa pè wá síbi ìsìnà tá a bá ti ń rí àwọn nǹkan yẹn ṣẹ̀ríà ìsìlámù wá wò pé ah ìsìlámù yìí ṣe òfin ọ̀dájú tó jẹ́ pé yóò gbẹ́ kòtò kalẹ̀ yóò wá tẹ́rọ gire lórí yóò tún wá mọ́ sọ fún yín pé ẹgbẹ́ kọjá ọ̀nà tó dáa ní kẹba já síbẹ̀ tẹba já síbẹ̀ wá fi àjẹ yín tí a òṣìṣẹ́ síbẹ̀ oníṣìyà Islam ń ṣe báwọn sàbáwọn òfin mí ni wọ́n mọ́ sọ fún yín pé kò sí ignorance àbí kò sí ignorance in law kí ló fi ní sí ignorance ẹ̀ nínú ìjẹ̀dá Islam àjẹ́hàn ẹ̀rùn ìbìlì jẹ́hàn ó wà ikò mọ́ pé nǹkan yóò dáa ní àwọn àtọwọ́ pé kí ni òjò mọ̀ ó gbọ́dọ̀ mọ́ ní àwọn òfin kan ló bá àwọn èèyàn sì gba òfin wọlé tó nínú òfin wọn àwọn ìyá wa pọ̀ káàkiri àwọn ìwé lómi wà lábúlé kó ní gbogbo ẹ̀tẹ́ pé wọn ò sí ẹ̀mọ́ tó fi kankan sọ sábà sì tẹ̀ sófin wọn ní ti báyìí wọ́n sì gbé ọ lọ kóòtù jàǹtò tó bá wá ní ìmọ̀ pé kò dáa ní wọ́n ní nínú kóòtù yà yìí ìmọ̀ yìí kò sí ìmọ̀ ẹ̀wù kaba àbánu sẹ̀ríà Islam ìmọ̀ ẹ̀sìn báwọn ní ti ó tó ní táàbì fìyàn lẹ̀ pé a kò mọ̀ ni tó bá tó wá ṣe ń ẹ̀ ó ti mọ̀ ọjọ́ tó ṣe lẹ́yìn ọ̀nà tó bá tó wá ṣe ń jọ́ mi àwọn àtọ́gbé ah ó fi mọ̀ ní ẹ̀ rí pé ọba tó dá wa ó fẹ́ràn wa lára àwọn ọ̀nà tí ṣẹ̀rí àwọn agbé kalẹ̀ láti fi dènà ìdìyà zìnà ní tí ó la ìlú lọ tí ó wà ní pé wọ́n wà ní ah, ó wá ṣe zìnà ilẹ̀ ló kópa àbọ́ wá ṣe zìnà ẹsẹ́ ní bílálọ̀ ọgọ́rùn-ún ṣẹ̀rí àwọn agbé kalẹ̀ pé ah, ọ̀nà tí zìnà máa ń títí náà òfin máa ń tẹ̀ láàánú ọ̀nà àkọ́kọ́ tí ìṣẹ̀lẹ̀ àgbékalẹ̀ fún wa òun náà ni pé ọ̀dà wọ́n tó wá mọ̀ pára rẹ̀ ò lè mára dúró fẹ́yàwó èyí tó fi máa ṣe zìnà fẹ́yàwó tó bá ti fẹ́yàwó ó ti dènà ìyá zìnà fún ọ wọ́n tó bá wá sí lágbára láti fẹ́yàwó àbó ní kápá àbó sí ìtókó fẹ́yàwó ẹ́ ànábì islam wá ní ọkùnrin tí wọ́n máa rẹ ojú rẹ̀ lẹ̀ tí ó bá ti jáde lọ mọ́mọ́ wo fẹ̀tùfẹ̀tù kó wọn wo mẹ́rin ó máa wo lẹ́lẹ̀ ó máa wo òní máa wo tọ́kọ́lá tí ojú rẹ̀ bá sẹ́ẹ̀sì pàdé pẹ̀lú obìnrin nǹkan onítùwò má àkọ́kọ́ tó wo oníṣẹ́ ẹwọ́ ṣẹ̀ríà àkọ́kọ́ tó wo oníṣẹ́ ẹ̀kẹ́ pàdé ààyè kan jálù ayé kọ̀rọ̀ kan irú eléyìí nínú ṣẹ̀ríà ìsìláàmù tẹ́sẹ̀ bẹ̀ kan ẹ́ àmọ́pà tó bá tún wá tún tún wo lẹ́lẹ̀kejì lẹ́lẹ̀kẹta tó tún wá ń wo lọ yóò lọ́wọ́ tó tó tó máa lẹ́sẹ̀ ṣẹ̀ríà fẹ́ kọ́kùn yóò yẹ ojú rẹ̀ lẹ̀ ó wá ní kóbìnrin náà ó ṣe kí ni kóbìnrin náà ó tún rẹ ojú rẹ̀ lẹ̀ ẹ wá wo eléyìí nítìí

ẹ̀sìjáàbùlù mọ́ra kómi owó tó tó máa bo gbogbo òwò ara rẹ̀ pátápátá nígbà tí ó bá jáde ẹbí mi kanáà ló tààrí lára obìnrin tí ó fi wá di pé yóò wá pàkíyèsí rẹ̀ àbí tí ó wá fojú rẹ̀ sára rẹ̀ tí ó fọkàn rẹ̀ síbẹ̀ tọ́ka lò ní jáde kó bẹ̀ mọ́ so èyí tó fi wá máa rí gbogbo bẹ̀rùn kómìnir ogun tó kíni ìwọ rẹ̀ jù rẹ̀ lẹ̀ kómìnir gbogbo ara rẹ̀ ọ̀nà gbọ́dọ̀ wá gbà tí wàhálà òun wá tẹ̀lẹ̀ ẹ̀rí tó wọlé ìwé ti ẹ̀ mọ̀ pé lákàyè bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọgbọ́n bẹ́ẹ̀ bá lóhùn tíjẹ́ bí àti ní ká máa tó bá yẹ pé jẹ́rẹ́ àbá ní kómìnì ọmọ gbogbo ara rẹ̀ kò sẹ́ni kankan tó gbọdọ̀ lómìnì àti ara àti bàbá rẹ̀ ẹni gbogbo gbọdọ̀ ọdún kọ́dọ̀ ọkọ rẹ̀ ó gbọdọ̀ gbogbo rẹ̀ tó wà pẹ̀lú ọkọ rẹ̀ nulẹ̀ ibẹ̀ láti máa fura sí tẹ́ pé à ilé Yorùbá là ka ìmọ̀ bó lè sọ̀rọ̀ àbò rẹ̀ fọ́kọ ẹni wọ́n ṣe ní ayé àwọn èèyàn lẹ̀ pé bàbá rẹ̀ ẹ kò ní lo jìlbá fún bàbá rẹ̀ ẹ̀sì pé jẹ̀rí àti fàyè lẹ̀ fún wa pé a ah, ó ní tá a gbà lérò tá a fi ní kẹ́ máa ṣe gbogbo àwọn kaba yìí ẹ wá wò nísìn láwùjọ ìyẹn ti wá fẹ́ dà gẹ́gẹ́ bí mọ́kàm ṣe pé nǹkan tí ọkàn kọ̀ tẹ́lẹ̀ bá lẹ́ni tó wọ jẹ̀rí bá ọkàn ló fi ṣe bákan yà láàbùn yóò múra wá lé báyìí nísìn tẹ́lẹ̀ bá rí fọ́ọ̀mà rẹ̀ fẹ́ máa wọ tí ń wọ tí ẹni tó bá ti dé báyìí òjú báyìí náà lọ ẹ̀ tí gbogbo eléyìí wọn àṣejù ni yóò ká fún ẹni tó lo jìlbáàbù àṣejù lòún ṣe nínú ẹ̀sìn torí eléyìí náà nínú àpẹẹrẹ ni nínú àpẹẹrẹ tó jẹ́ pé màárùfù ni nǹkan tó dáa ni tẹ́sìn fẹ́ ká ṣe àmọ́ láwùjọ wa látara pé irinṣẹ́ táàbì máa ń ṣe òǹpinya láàrin dáadáa àtàyídá àtàfẹ́kù rẹ̀ a máa wá pé dáadáa láìdá a sì máa pé àìdá ní dáadáa nínú àpèjúwe eléyìí òun náà ni rọ́bọ̀rù ìzárí fọ́ọ̀kọ̀lùkà àbẹ̀yìn ká wọ́sọ tọ́kùnrin bá wọ́sọ ẹ̀wù ló wọ̀ ni jàlábíà ló wọ̀ ni ṣòkòtò ló wọ̀ ni kí gbogbo tó bá wọ̀ kó wà lókè kókósẹ̀ kó mọ́ kọjá kókósẹ̀ eléyìí náà mínà lè màárù inú dáadáa ni tó fìlàpàbìlà anábì ní gbogbo tó bá ti kọjá kókósẹ̀ nínú aṣọ tọkùnrin bá wọ̀ ẹ́ ó kọjá kókósẹ̀ jàlábíà ló wọ̀ ní agbádá ló wọ̀ ní àlìkímbà ló wọ̀ ní tòkòtò sájà ń tọ́jà náà ló wọ̀ ní tó bá fi lè wá mú ọwọ́ tó wá kọjá kókósẹ̀ anábì ní iná ni wọ́n fi ju tó bá lè jọ àrẹ kẹyàmà kí sàtọ́ wọ́n fi náà ẹ́ ìwọ tó fi kíni ìwọ tó fi kọjá kókósẹ̀ òun náà ni iná iná ẹjá òbí àlùkìyàmọ́ tí ànẹ́bí ròyìn pé tí ó máa ń dáná ẹ̀yàn mọ́ ẹ̀lẹ́sẹ̀ iná wò ní kọjá ẹ̀sẹ̀ lásán ọpọlọ ló ti mọ̀ sọ lókè ẹ̀yìn bí wàdí àmà gbé nǹkan kaná ni ẹ̀yìn yóò ti mọ̀ sọ lókè látara pé kí ni látara pé iná mú ẹ̀sẹ̀ lásán látọ̀ pé iná mú gbogbo ara a ó ti dàgẹ́gẹ́ bí táàmà gbógun tìyàn lé lórí sí igbá ah, ọmọ mi ó ti bẹ̀rẹ̀ tí ó yà àwọn tí àwọn tí wọn kò sókè ó ti àwọn tí wọn gbogbo àwọn nǹkan báyìí fún kíni fún láwùjọ tó lè jẹ́ pé òun ní pàápàá òun náà ní màáwù òun náà ní dáadáa òun náà ní àti wá sọ kí ni àtìsọ́lá ìdá tàbátún wo náà nídà kejì a tún àwọn nǹkan tó jẹ́ pé àwọn munkar munkarot àwọn nǹkan tẹ́sí kọ́kànkọ́ tẹ́sí kọ́ fún wa tó jẹ́ pé láwùjọ wa látara pé àmọ́ kí lè yàn fi ń ṣe àdáyẹrí kí là mímọ̀ pé lè ìdá ilé yóò dáa àti wá sọ àwọn nǹkan tí ò dáa àti wá sọ pé àwọn nǹkan tó dáa mọ́kàrùn ó dìdí gíní ó dìdí màárùn ma wà lọ́wọ́ tó jẹ́ pé ẹni tí máa ń ṣe àwọn mọ̀kàrà tó ń sọ yìí nìsìn òun lọ gọ̀rọ̀ yóò máa rí láwùjọ pé ah, ẹni ló wà lórí dáadáa òun ní ṣe dáadáa irú àpẹẹrẹ léyìí lódìdí òun náà ni albida'u wa shirkiyat ashirkiyat wal bid'a àwọn nǹkan tó jẹ́ nǹkan ẹbọ lóríṣiríṣi àtàwọn nǹkan tó jẹ́ nǹkan àdáadáalẹ̀ lóríṣiríṣi tó jẹ́ pé ó gbilẹ̀ láwùjọ ó tàn ká láwùjọ pé àwọn èèyàn ti wá ń káà fún bígbà tó jẹ́ pé òun gangan náà ní dáadáa pé akọ́lẹ̀ ah, ní máa ń ṣe láwùjọ owó láàmà fojú ewu yá ah, èèyàn rere léyìí á ah, dáadáa làwọn léyìí ṣe ẹni tó bá wá jìnà sí àwọn nǹkan sọ yìí láwọn nǹkan ìdá yìí tó bá jìnà sí á máa fojú wo ipe irú ẹni báyìí bígbà tó jìnà sẹ́sìn àbí ìgbà tó yẹ pé ó bí ẹni dára rẹ̀ yọkó láwùjọ táwà nígbà tí ń sára wa máa látara pé kíni látara pé ó ti jìnà sí irú àwọn nǹkan ń sọ yìí ìtawà pè ní yìí ó wá pọ̀ gan lóríṣiríṣi ó pọ̀ gan ìta fi máa ma òun náà ni gbogbo níta bá fi ń sẹ́sìn a bá sọ pé ẹ̀sìn là á fi léyìí sí wá rí i pé kò jẹ́sìn láyé ànábì ànábì sẹ́sìn àwọn ànábì kò sínú táwọn bíjọ́sìn fún tòkálò lè mọ̀ pé irú nǹkan báyìí so a jẹ́ pé òun náà ni nǹkan tí wọ́n ń pè ní àdádálẹ̀ nínú ẹ̀sìn ọlọ́run so bídíà yìí wá pọ̀ lóríṣiríṣi tó jẹ́ pé ẹni tí máa ń ṣe àwọn bídíà yìí a máa kà á kún pé òun ní sẹ́ǹsì a máa kà á kún pé òun ló wà lórí ìlànà látara pé kíni látara pé a sa ìmọ̀ àwọn nǹkan tí ẹ̀ máa fi ṣàdáyẹrí rẹ̀ ẹ jẹ́ ká fún alápèjúwe nínú àwọn nǹkan wọ̀nyí nínú àwọn àpèjúwe léyìí tó wà láwùjọ wa nínú àwọn tó jáde adáálẹ̀ tó jẹ́ ṣìrìkì yáàdì òun náà ni pé nǹkan mí lẹ́yìn Allah subhanahu wa ká máa pe ẹlòmíì lẹ́yìn Allah subhanahu wa eléyìí onísìn ẹlòmíì ká akẹ́sìn kófin sin lọ́wọ́ ni pàápàá jùlọ àwọn oníṣúbí wọ́n ká akẹ́sìn ni wọ́n máa pe ṣé wọn wọ́n máa ma nǹkan lọ́dọ̀ wọn ẹ́ àdébọ̀ká kíní kan lérí Facebook jò ní Tìjàníyà kíní ni wọ́n ń sọ síbẹ̀ pé èèyàn gbọ́dọ̀ máa ṣe fẹ́yàn bá ń fún Ibrahim Niyaz

ó ní ìyáàdì òbí mà wàlámú yúláàdì ìyáàdì ó ní wọn òbí Ibrahim ìyáàdì wàlámú yẹ̀kún làwó kúfù wá ahad ìyáàdì ó ní ìyáàdì òlẹ́nì kankan tá a lè diwé kò lálábìwé ọgbọ́n àwọn nǹkan báwọn nísìnyí munkarot bẹ́ẹ̀ ṣìrìkì ìyáàdì àwọn nǹkan ẹbọ ni tó jẹ́ pé àwọn yóò ti máa fi ṣèkínni wọ́n mọ̀ fi yọ láwùjọ wọ́n mọ̀ fi sẹ́sì ẹ̀tọ́ bá wá ń takò múnkàrù yóò dàgbà tí ń takò màá wọ́n yóò dàgbà tí ń takò nǹkan tó dáa yìí ọmọ sọ pé yá ṣéka Ibrahim ya gáwọ́sán lé wàrá àgbẹ́sílẹ̀ ìgbẹ́ ìfẹ́ka wà ní mọ̀ná tẹ́mfìl karọ̀ ìjàdé àwọn ilé ìṣòro àwọn ilé ìjàdé àwọn ilé ìkọ̀rọ̀ àwọn ilé tó ẹwùn kaba wọ́n mọ̀ pé yá ṣéka Ibrahim ó pè wọ́n Ibrahim wọ́n gáwọ́sù wọ́n tó máa ń gba ogun ẹ̀dálà wọ́n á gbà mílá pẹ̀lú àgbàlá rẹ̀ tó wọ́n nígbà àwọn ìyálà ìgbàlá rẹ̀ ọlọ́run ló ní gbà ìrọ̀lẹ́ ìyá rẹ̀ òní wa gbọ́ ọlá láti bò síbò kọ́dà àgbọ̀dọ̀ pé ànábì kọ́ wá a máa tí ò tiẹ̀ súnmọ́ pé kán wá gbà yẹn lá irú eléyìí ní tiẹ̀ láwùjọ àwọn sọ́ọ́lẹ̀ ká máa ṣe síkìrì lóhùn kan náà ká máa gbáyà ká máa fò sókè ká máa lùrù ká máa jó ìgboro àwọn nǹkan wọ̀nyí wọ́n ká akọ́nà dáadáa ni tó dẹ̀ jẹ́ pé kí ni nílẹ̀ ló mú carrot nínú àwọn nǹkan tẹ́sí ń kọ̀ fún wa ni nínú àwọn nǹkan tó kà kọ́ ni tó padà dálẹ̀ ni ànábì ò máa ń pa ẹ̀ ànábì ò fi tẹ̀sí ẹ̀ máa ń ka sàlátù fàájì nìsín Ahmed Tijani tó gbé sàlátù fàájì kalẹ̀ ẹ̀ tó mú sàlátù fàájì wá tó jẹ́ kí wọ́n mọ iyì rẹ̀ ń gbọ́ ló gbé kalẹ̀ lóòótọ́ ó ní bakri lórúkọ ẹni tó pèsè láti fàájì kalẹ̀ wọ́n láàá mọ̀tí já ní wá sọ fún wa pé lẹ́ìsà mi ń ta àlífil bakri ó ní bakri gan kọ́ ló fún fúnra rẹ̀ ó ní tó ṣẹlẹ̀ ní pé anábì gan ló fún bakri fúnra rẹ̀ ó gbà àgbà tí ń bá wà yìí ní sàlátì fàájì ẹ wá wo ọlá tí amọ́dà ti já ní sàlàyé pé ń bẹ fún sàlátì fàájì tẹ́lẹ̀ bá ka ẹyọ̀ kan fún mẹ́wàá mẹ́ta péré nígbà tí ẹ parí kùránì ní ẹ́ ẹ̀kọ́ yẹn bá kẹyọ̀ kan pé yóò àti yẹn parí kùránì ní six thousand times ní títí ń bẹ lákọọ́lẹ̀ nù kíra mọ̀kàrọ̀ tó jẹ́ pé tó wáyé pé bí àwùjọ tẹ́sìn dá tẹ́sìn wà dáadáa ni ẹni tán bá bá jàwáìlú màání lọ́wọ́ rẹ̀ àti tán bá bá àwọn tíra lọ́wọ́ rẹ̀ ó yẹ tán máa kó wọn sẹ́wọ̀n kan kó wọn sẹ́wọ̀n kan kan ọba mọ̀ láì dáa kan túbá wọ́n ti kọ́ bá mọ̀ pé báwọn ṣe yí báwọn ṣe máa ṣe lẹ́nu kó kó wọn sẹ́wọ̀n kọ́dà yìí tí ò bá túbá nu wọn níbi àwọn nǹkan ẹbọ yìí ibi tó fi ẹ̀sìn bá wà ó lè ṣe sábàbí tó fi ṣe pupa wọn

ọyẹ́ kí yóò gbìyànjú alaihi wasallam ayọjọ́ bí ànábì tó tí ayọjọ́ bí ànábì alaihi wasallam tó wáyé pé nǹkan tí ó bá wà nínú ẹ̀sìn ni àwakọ́lá kọ́kọ́ sí àwakọ́lá sàwájú àwọn sàábé débẹ̀ torí alaihi wasallam wọn a máa sojú kòkòrò níbi nǹkan tó bá jẹ́ ẹ̀sìn wọn kì í gbẹ̀yìn bẹ́ẹ̀ kọ́dà àwọn òdàbí tiwa àwọn kì í wádìí pé sẹ́lẹ̀ yìí kì í ṣe mùsàábù ni àbí màndúbù ni àbí wájìbù ni kó tó di pé wọ́n ṣe àwọn èsè bẹ́ẹ̀ àwọn alákọ̀ọ́kọ́ wádìí pé ìtẹ́nikáṣe ṣe ọ̀ràn ìyà ni àbí supayogeti ni tẹ́gbẹ́ tí ìbá ṣe kò tẹ́sẹ̀ bẹ́ẹ̀ tọ́mádé ah, kò tẹ́sẹ̀ bẹ́ẹ̀ ọ̀rà yìí sí oṣù kò tẹ́sẹ̀ bẹ́ẹ̀ àwọn tàbí àmẹ́rí àwọn ìwádìí báwọn ṣé dáadáa ni a sì gbà ládàá bẹ́ẹ̀ àwọn ṣe lọ́nà

ìntọ́kàn kọ̀ tẹ́sí kọ̀ sí bẹ láwùjọ ni tó jẹ́ pé bẹ́ẹ̀ni tí wá kọ́ yìí tọ́kàn wá kọ́ yìí títí ń bẹ láwùjọ wà yìí ẹ́n kí ló fà á tó fi jẹ́ pé àwọn èèyàn máa wá rí pé gbàgbé fóònù àlè dáadáa nígbà tí a mọ ẹ́n àmì yastik tá a mọ fi wọn kí ni dáadáa kí láì dáa àfi tá a bá ti pé òkọ̀ bẹ́ẹ̀. inú àwọn munkarot inú àwọn bídà tí ń bẹ láwùjọ wa tó ti fẹ́ di bí ìgbà tó jẹ́ pé súnà ni tó ti fẹ́ di ìgbà tó jẹ́ pé ẹni tí èèyàn bá ṣe gan-an nígbà tó jẹ́ pé kò wá ṣeré láyé ni nígbà tí ò ti ẹ̀mú títẹ́sì ni òun náà ni àwọn ìjòkó àsàlátù àsàlátù àsàlátù ẹlòmí tí wọ́n sunday sunday ni ẹlòmí tí wọ́n sátidé sátidé ni ẹlòmí tí wọ́n jímà ni wọ́n sáàmù àwọn ọjọ́ kan léríṣiríṣi pé àwọn ọjọ́ àsàlátù ni tá a lọ́mọ fi sàsàlátù àsàlátù ànábì sallallahu alaihi wasallam gbogbo gba ní mùsùlùmí òdodo ó kéré jù mùsùlùmí tí bá ń kírun tó bá tiẹ̀ wá ní ó dá ọ̀nà ìyànìkan ní máa kí

òkè àlásàrì bẹ́ẹ̀ òkè mọ́gùn bẹ́ẹ̀ òkè ìṣáì bẹ́ẹ̀ ká tó wá sọ pé àwátàtù ma wá kí àwọn nàwáàfì lẹ́rìsìrìsì tó ń gbé àtàlátù tí múmi yóò sunday kéèṣe kó sunday bí ọjọ́ àtàlátù ànẹ́bì ni àbó àmújọ jimá àbó àmásìkò kan ànẹ́bì gbogbo balẹ̀ máa sàtàlátù fún gbogbo ànẹ́bì sallallahu alaihi wasallam fúnra rẹ̀ gan ànẹ́bì ní rógbìmá à ń fọ́rọ́jù ànẹ́bì ní kí ọlọ́ọ̀bá fi mú

àwọn owó ní jama'a salatu abubakar àwọn owó ní jama'a látàlátù umaru osman ali àbáwọn olóbìnrin ni àbáwọn náà lóbìnrin láwùjọ wọn wọ́n níyà wọ́n níyà wọ́n lẹ́gbọ́n wọ́n lọ́mọ lóbìnrin tó wọn wá mú ọjọ́ àsàlátù kan pé ọjọ́ táwọn ọjọ́ àsàlátù fa ànẹ́bì ni bóyẹ̀ ni pé èyí tí wọ́n máa ṣe ni pé ànẹ́bì a máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ àdásà fáwọn obìnrin ìdánilẹ́kọ̀ọ́ bá a ti ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ rẹ̀ ànẹ́bì a fáwọn obìnrin tẹ̀lifíta lẹ́kọ̀ọ́ tàà ṣe nídìí kò sẹ́nìkan tó tẹ̀ mú fi àbùkà lọ́wọ́ kò sẹ́nìkan tó tẹ̀ wá sọ pé tọ̀ ìlà àkọ́kọ́ ṣe ẹjọ́ number one ẹ̀rẹ́ àkọ́kọ́ ṣe láìláìlọ́lá iye báyìí ẹ̀rì pé ìdánilẹ́kọ̀ọ́ ni wà sí akọ̀ra wa pé tó dáa nínú ẹ̀sìn tó ẹ̀ka jìnà sí nínú ẹ̀sìn bá a ṣe ń kírun ní bá a ṣe ń gbàwẹ̀ ní bá a ṣe ń ṣe gbogbo ẹ̀ eréṣiríṣi láàmú kọ́ra wa nínú ẹ̀sìn kìí ṣe pé ìta àmà lọ lè gàrì táwa dá ni ẹ̀yìn kọ́lá àwọn bá a débi ẹlòmí àwọn sàrájú mi àwọn jẹ̀tún ní àwọn special gíní onílù tí pé tó bá kan àti gbogbo wọ́n darí báyìí àwọn kan ló kọ́kọ́ gbádùn jìnnà ẹ̀ wọ́n lù mí òkọ́ mà jọ gbogbo àwọn nǹkan báyìí mí nàìjíríà carrot nínú àwọn nǹkan tó kàn kọ́ tẹ́sẹ̀ kọ́ ni tó yẹ kí a sọ́ra fún láwùjọ wa tàbáwò ó wọ́pọ̀ sọ́dọ̀ àwọn obìnrin dáadáa pé àwọn obìnrin àwọn náà lẹ́ẹ̀mọ́ rí tí wọ́n ní àwọn lu àsálásù ẹ̀yìn sunday sunday tẹ́ bá lẹ́nìkan tó fẹ́ di wọn ni wọ́n làwọn ó pè ní ká máa wá lọ subhanallah so ẹ̀sìn ọlọ́wọ́ bá àdékẹ́ ọlá kìí ṣe pé pẹ̀lú kéwò pọ̀ kìí ṣe pé pẹ̀lú ipé tá nǹkan yìí bó ṣe wù nínú ẹ̀kìí ṣe pé pẹ̀lú fẹ́ẹ́nú kúrò àwọn nǹkan báyìí agbọ́dọ̀ mú látọ̀dọ̀ ànábì ni sallallahu alaihi wasallam agbọ́dọ̀ mú lọ́dọ̀ ànábì ni so iná ló wà tó yẹ pé àmúkàrù yìí ó ti ìbàjẹ́ yìí ó ti wá di pé kíni ó ti wá di nǹkan táwọn èèyàn sọ di pé nígbà tó kóhùn náà ní dáadáa pàápàá jùlọ nígbà tó pé ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn ẹni tí ò kéwú tí ó kàwé ní tán bá ti pè fún ẹ̀yìn òun náà ni ó wọ́n pè ní gíní òun náà ni ó pè lẹ́sìn ẹlẹ́mì láti ké olóòtọ́ ẹ̀yìn ẹlùmí kàwé lóòtọ́ ẹ̀yìn àmó ti ní ìfọkàn sára àwọn kan pé sábà wá ti sọ wà ní rí bẹ́ẹ̀ ẹ̀yìn àwọn tí wọ́n pè láàfáà náà lẹ́bàá díẹ̀ tí wọ́n kó wọn jọ síbi àdàlátù ẹ wá lọ lè wádìí wípé àdàlátù wá ní bẹ lónìí tó jẹ́ pé jọ́ tó bá ti ń lọ àdàlátù ẹ̀ ó kéré jù ní mú àtó lọ́wọ́ lọ tó bá ti ń lọ àdàlátù ó kéré jù bó bá ti pé oore sí bó bá ti fẹ́ dáadáa sí bẹ́ẹ̀ ló ti pọ̀lọ́ rẹ̀ sí àwọn onímúrí márùn márùn àwọn tí máa ń fẹ́ oore múrí márùn márùn tí wọ́n máa dáwó tí wọ́n sí àyí ẹ́ fọ́dà ẹni tí wọ́n kó olówó sí lọ́wọ́ gan ní o pé ee oore múrí márùn àdúrà ọmọ tí mo bí àdúrà fámìlì mi oore múrí márùn wá tó wá ẹlùmí ògbé 500 kalẹ̀ ẹlùmí ògbé 1000 kalẹ̀ ẹlùmí ògbé jù bẹ́ẹ̀ lọ kalẹ̀ aláyẹnìkan sọ fún mi ní òní ó ní ọ̀rọ̀ ìyàwó ìjàwá sùn pẹ̀lú alásàlátù ti máa ń lọ ó ní àsàlátù kan jí orí oúnjẹ ọ̀kan wọ́n káwọn wá sàlátù wọ́n láwọn fẹ́ ṣe special prayer ó ní wọ́n ti wá sọ fún wọn pé hmm, ibi special prayer yìí lágbára dé pé ẹnì kọ̀ọ̀kan dọ́là dọ́là ní kí wọ́n mú wa ó ní àwọn wá dá àwọn pé kó bá wọn lè ṣẹ́ kó bá wọn kọ̀ọ̀bá ti owó sí dọ́là ẹ̀dàkùn láwùjọ wa ta wà lónìí nítorí àyè ìjọba ní kí wọ́n mú hundred dollars wá ẹ̀dì bá wọn nídìí òun ó fojú òpin hundred bí wà sí ẹ̀mú hundred naira hundred dollars nígbàtẹ̀ bá fi lé sí hundred dollar ní ìdí báyìí ó kúrò tó thirty thousand tí ò bá jù bẹ́ẹ̀ lọ ẹwà ní kẹ́lì kọ̀ọ̀kan wọn fún hundred dollar tí wá iná ló fà tó fẹ́ ìpa àfà lásàlásù ọjọ́ ọdún ni wọ́n mọ̀ pààrọ̀ mọ́tò nígbàtí ó yà báyìí ní ìdíwọ́n nítọ̀ ẹ̀yà lásàlásù yẹ ká lọ àfà wa fẹ́ sílé gbogbo náà wà múra ẹ̀sìn bá oníṣì ẹ̀yìn mọ́tò

orin gbígbọ́ ká máa kọrin ká máa gbọ́ orin ìtò wá burú jáì tí ó yà gbogbo wa òun náà ni islamic music oló burú jáì kọ́lá kò burú tó orin pàtó islamic music kò burú tó àwọn orin òfésèré àwọn orin gínà korúkọ rẹ̀ àwọn orin sàílì òtùpá àwọn orin sàní adé àwọn islamic music tí wọ́n pè islamic music yẹn ó burú jáì gbogbo wọn lọ mílàyé lóyún ni

wọn ò pé lára ẹ̀sìn but wọ́n pè tiẹ̀ ní islamic music islamic music tó pé ó ní tì í ẹlòmíì ìfẹ́ náà tó ní kan ṣe nínú ẹ̀sìn islam ó fẹ́ sẹ̀sì lóòótọ́ ẹ̀ẹ́n gbogbo tó wọ́n ti lé bẹ́ẹ̀lì lórúkọ ẹ̀sìn tiẹ̀ yóò máa sáré mọ̀ nǹkan wọn ẹ wà máa fi ṣe kí ni ẹ máa fi sọ àwọn èèyàn nù islamic music àìwé gbogbo àwọn oníkórin wo islamic music òní máa gbọ́ ní máa kọ́yà bí ẹ ṣe máa ń tolé ní máa kọ́yà bí ẹ ṣe máa ń tọ́mọ ẹ̀yìn ìwò wà lè tọ́mọ láì róni ẹ̀yìn alukur'an tó sàlàyé fún abẹ́yẹn ṣe ń ń kọ́ anábì sallallahu alaihi wasallam sọ fún anú súnnà rẹ̀ bí ẹ̀ tẹ́ tọ́mọ ní ògbọ́dọ̀ kọ́yùn ó ní wọ́n anábì gbọ́ tó fi tọ́mọ ó ní wọ́n àwọn sàárẹ̀ anábì gbọ́ àwọn ẹni rẹ̀ music wo ló kọ́ wọn tó fi tọ́mọ irú eléyìí nínú àwọn mùkàwá tó wà láwùjọ wa náà ni àwọn èèyàn ti wá sọ ní màárùn wọ́n lè yára fáà ní iná ògbé àìláfà máa ń lọ ní mọ́tò báyìí yóò fi orin kọ́lá ìbí òfẹ́ máa jó báyìí gan òun náà máa mi nítorí inú mọ́tò gbogbo àwọn nǹkan báyìí inú àwọn ìbàjẹ́ ni láwùjọ wa tó jẹ́ pé ó ti wá bẹ́ di ká sọ pé nǹkan tó dáa ni láwùjọ inú ilé kọ̀ọ̀kan ẹlòmíì ó ti láwọn orílẹ̀ èdè oríṣiríṣi tó fi tó bá jáde tó ti gbé wá ìtọ́kọ àti àwọn ti máa búra wọn níbi orin yóò gbé wá oríṣiríṣi ibẹ̀ náà lọ́mọ rẹ̀ òun ó ti mú ọmọ kékeré mi ń bẹ tó yẹ pé ibi ó ni yóò mọ̀ kọ́ kí kùránì ẹ̀ gbogbo ọgbà kí kùránì ọmọ léṣe tá kó nínú ilé yìí orin òun náà lẹ́lùmí ọmọ gbọ́ nínú ilé mú káàlù sí ni àmọ́ tó burú jáì tó tún wá ṣe ní láàánú òun náà ni pé àwọn tí wọ́n ń pè láàbà tó ń tàbí ti mímọ̀ sọ́dọ̀ náà ni ní kọ́dá Madina kọ́dá wọ́n lùlù pàdé ànábì ọwá ni ọmọ lùlù ẹ̀dàkùn tẹ́gbà àwọn tó ń bá sọ náà ẹni fẹ́ kú náà ní tẹ́lẹ̀ ẹ̀ tó tó wá sí kíni ẹni tó fẹ́ náà tó tó àbíkó rárá

àti ká rí ẹ̀rí gẹ́gẹ́ bá ṣe rẹ́rí bá ṣe ń sẹ́sìn àkọ̀sá àtójú wa gẹ́gẹ́ bí wọn ṣe tójú wa gẹ́gẹ́ bá wèé ṣe tójú wa gbogbo ṣe tójú wa bí a ṣe wá alákọọ́lẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyẹn tó rìnlẹ̀ fún àwọn gẹ́gẹ́ bẹ̀rẹ̀ láti gbọ́rọ̀ alákọọ́lẹ̀ rẹ̀ àwọn alákọọ́lẹ̀ rẹ̀ tán kọ nípa ilé ànẹ́bì tẹ̀lẹ́kọ̀ẹ́ tó wá tí wá fi wá tó bá ikán tẹ̀ wá kọ nípa ilé ànẹ́bì lóòótọ́ ẹ̀dàkùn tẹ́ ẹ̀yìn ọ́n ọjọ́ wo ni ànẹ́bì tó wá nítọ̀ ẹ̀tún ma wá lùlù níwájú mi káti ẹ̀ láti ẹ̀fẹ́ gbà wọlé pé wọ́n ti ẹ̀kọ́ nípàdé ànábì lóòótọ́ ànábì darí nìkan ó dáa jọ́ tí wọ́n náà bá ti lọ bìtọ́ bá ti sáàbù tó bá ti dé yóò máa kọ́ nípàdé rẹ̀ kó ti kárí abẹ́rẹ̀ sáájú yóò náà tún bọ́ sí so ìlànà gbogbo àwọn nǹkan wọ̀nyí òun làwọn yóò fi da nǹkan rú mọ́ wọn lójú pé sọ̀rọ̀ alíbádó àléná wá ń kọ́ ẹ̀yìn wọn kọ́ so gbogbo àwọn nǹkan báyìí inú àwọn ìbàjẹ́ tí ń bẹ láwùjọ wa tó jẹ́ pé àti àti sọ di nígbà tó jẹ́ pé nǹkan tó dáa ni àwọn bàjẹ́ tí ń bẹ láwùjọ wa tó ti kọ́nù wọn lọ́wọ́ tó ti fẹ́ di pé nǹkan tó dáa ọ̀rọ̀ náà ni amadu jalb iṣẹ́ jálàbí iṣẹ́ jálàbí àwọn bàjẹ́ ni tó wà láwùjọ wa mú káàrù mi ẹ̀sìn bá mi ti bẹ́ẹ̀ àwọn nǹkan tó burú jáì nínú bàjẹ́ ni òun náà ni kí máa pé òun ti ṣe jálàbí pálábà ìdí àbálò ń tẹ ẹgbẹ́rẹ̀ pé lékè wọ́n ní kọ́yàn ilékè wọ́n ní kọ́yàn ní lékè wọ́n tó dálẹ̀ ẹ́ tó irú eléyìí ohun tó bá wá lóhùn ní lékè tó ni a ń ṣègbìyànjú a ń ni agbọ́mọlà a ń gba àwọn ni wọ́n ti gbá rẹ̀ lànà ẹ́ tó gbóró àwọn nǹkan wọ̀nyí ní èèyàn lè torí ẹ̀ pé wá èmi ò lè fọmọ mi wọ́n jálà bí o tó burú jáì nínú àwọn nǹkan tó burú ti bẹ láwùjọ wa ni ká máa ṣiṣẹ́ jálà bí Kama máa dá àlejò lóhùn aburú pọ̀ bẹ́ẹ̀ aburú ẹ̀bọ̀n bẹ́ẹ̀ aburú ẹ̀sẹ̀ tó ń tìrì sí ilẹ̀ bẹ́ẹ̀. nínú àwọn aburú ẹ̀bọ̀n tó wà bẹ́ẹ̀ òun náà ni ìpàpè mára ìmọ̀ kọ̀kọ̀ táwọn jálàbí máa pàpè mára rẹ̀ kò tó ń jálàbí ọ̀hún tí ò ní gbogbo orú àwọn wa fún ìlọ́wọ́ ìpàpè mára kọ̀kọ̀ kéèyàn wá gbọ́ ipé nǹkan báyìí ń ṣe òun kí wọ́n sì ti mẹ́rin dín ṣe ọ̀dọ̀ ẹni ò sì mọ̀ ipé àwọn nǹkan tí ń ṣe òun kẹ́yìn wá bọ́ fún fẹ́fẹ́ yàwó ọ̀dọ̀ ní ti tó dáa tó kún tó fà ọ̀dọ̀ ní ni ẹ́rì àwọn jálà bí òun náà ẹlòmí náà ó tí ó ó fẹ́ kan ó kọ̀kan ni tí tó bóyó fún àbí òkú ṣùgbọ́n àwọn nǹkan báyìí inú àwọn aburú ni ká máa yẹ nǹkan tó yẹ pé ó yẹ ká yí nǹkan yẹn padà ká jìnà sí láwùjọ wa ká tó wá sọ inú àwọn aburú mi ti ń bẹ níbi àwọn iṣẹ́ ìjálà bí wọn bí a ń ja okùn ẹbí bí a ń sorun wájú papọ̀ mọ́tì papọ̀ wọ́n sọ fẹ́ lómi pé wọ́n lóra àwọ̀ rẹ̀ rí wọ́n mọ̀ wọ́n ti dára àwọ̀ ẹnìkan mọ̀ sí ìràwọ̀ ẹnìkan lálọ́sẹ̀ ìsọwọ́ pẹ́ nìkan ní ìràwọ̀ gan gbọ́lọ́ sí nínú ẹ̀sìn tí a ìràwọ̀ eléyìí ní ìràwọ̀ eléyìí nítorí pé ń lò ràwọ̀ rẹ̀ ni yóò sọ bẹ́ẹ̀ lómi pé family house tó wà ń àwọn tẹ́rù pọ̀ mẹ́ kí náà pé tẹ́rù lóde fífọ́ lárúbá náà nù àwọn tẹ́rù kí ní tẹ́rù àwọn ẹyẹ <laughs> ìtumọ̀ ẹ̀ náà ni pé àwọn àjẹ́ bẹ́ẹ̀ àwọn àjẹ́ pọ̀ family house yìí o ẹ̀ gbogbo tá a bá ń ṣe fún ọ ilé ìtìbáyì wọ́n máa yí dànù ni kò ní jó jẹ́ àdúgbò kan kò bẹ́ẹ̀ náà wọ́n family

ọdún ya ọpàdà nígbà tó wá di pé ìkan yá jù ká lọ ẹni tó tún lójú tì nù àbí ẹni tí ò tún lójú tì ẹni tí ò tún fi ìtìjú kárùn-ún òun náà ni ó padà sí family àwọn ọdẹ ìlú yóò ká dà gba ìlú mi yá òó ilẹ̀ yóò dé gbénu yóò wá dà gba ìlú mi oníkì fi àjẹra rẹ̀ ń fi àjẹra rẹ̀ àtọwọ́ àtàwọn jálà ni wọ́n jọ ń fi àjẹra rẹ̀ fúnra rẹ̀ wọ́n sọ fún ọ pé kò fún òní family àwọn ibi tó ti jẹ tó ti mu fínà kan òsì tó ti dàgbà láti kékeré tó fi gbẹ́jú

òun náà ní máa mú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ṣe kíni amọ̀kẹsẹ̀ wájú bọ̀tẹ̀ amọ̀kẹsẹ̀ méjìlẹ̀ kan náà àwọn jára bí ó sọ fún òun náà sì ń pé family house ẹnìkan sọ̀rọ̀ oúnjẹ àbí kan fún mi jọ kan <laughs> ọ̀rọ̀ tó pààyẹ lẹ́rìn mi ó lábà yí àbá àwọn ni àbá ti máa ti jálà bí ni àwọn ẹni máa ń lọ yẹ nǹkan olódò yìí ó nígbà tí iṣẹ́ civil defense ẹnìkan ló bá ń wáṣẹ civil defense ẹnìyẹn wá ní iye owó báyìí lòun ó aláwọ̀ fẹ́ twenty twenty thousand mo ń sáré lórí bá àfa rẹ̀ níta ah, báyìí báyìí báyìí ah àfa ni padà wà rọ̀lẹ́ onígbà tó dìrọ̀lẹ́ ó bá padà dé ah àfa ni lọ́lẹ́ sanwó fún iṣẹ́ rẹ̀ nánu <laughs> iṣẹ́ tó bọ̀ sí nánu lọ sanwó fún ó wá san twenty thousand fẹ́ni ó yẹ jẹ́ nìyẹn sọ fún mi dé ó ní ìgbà yẹn òun ò jẹ́ ẹ̀rọ gan ìyàwó òun ni ó lọ lè bá àwọn ará ibi jẹ́ wọn kan pé àjọ tí ò ti kàn án pé ká dákun kan sáré kó fóun náà tó gbé àwọn oníbùkátà kan àwọn akọ̀wé ìfún nígbà tí jíbìlì fẹ́ ṣe ṣe wọ́n ṣe tòbí olómi yẹn ni òwò yúnífọ́ọ̀mù búlù dé òwe wọn lẹ́rìn wọ́n ní kọ́lá kọ̀wọ́ fíìs kọ́m síjọba ògbà wọlé kọ̀wọ́ yúnífọ́ọ̀mù kankan lómi àbáwọ̀ ó nígbà tó tún wá yá wọ́n mú o àwọn ti bẹ̀ẹ̀bẹ̀ ìsò ń jábà ìsì ìjọba kí ó lábẹ̀rẹ̀ náà tí ẹgbẹ́ ìgbìmọ̀ ń bẹ̀rù owó àwọn kan yẹ́ báyìí ẹ̀ nílò lákàyè ó yẹ kó kọ́kọ́ challenge àbá ìjàmbá kí ní ìdí flarí wọn òpè mí ẹni ní tẹ̀mí wọn òpè mí sábàbá wá sọ́mọ̀ sí ẹwà 20,000 níwá o nítorí gbogbo wá bá yí síwájú kí n tó lọ lè sọ 20,000 mẹ́rin lè sọ ẹ̀sùn sọ ẹni tí ń sọ èyí tí ń tíkì ní skul kan ni ọmọ àfá yẹn ó wá fẹ́ ṣe ọ̀fẹ́ ṣe wáyé àwọn ènìyàn wọ́n fẹ́ ṣe ìdáàmù àfá wọn náà ní bá wọn ṣe yóò bá wọn lè báyìí rò yóò ní báyìí lẹ́sẹ̀ yóò báyìí lẹ́sẹ̀ wọ́n ní ah, àfá dákun mo fẹ́ kó bá rẹ́jísọ̀ ọmọ yìí níbi tí yóò ti tètè fáàsì dáadáa ni ní ẹ̀ẹ́ ọwá ní ibi ogbò ìdí ò bá ní àwọn ìkójíká àwọn ọmọ ìdáwọn bá sàn níbẹ̀ ah. ó lọ wá ó ní àfáwọn tó wá mọ̀ pé òun pé dákun bò lọ́rọ́ yìí dákun ah. olùwájú kò wọ́n àrùjọ kàbí àbátáwọn ọmọ lọ́lẹ̀ bá tí kò ayé kó lè máa bọ́mọ̀ yóò bí ọmọ yóò ti pàtì láì gẹ̀rẹ́ nìyí tẹgbẹ́rẹ́ lè nìyí láyé ti pé òun ti ṣe gíní ìdí jáde ẹ̀díẹ̀ nù láàkàí tí ń síbọ̀ díẹ̀ díẹ̀ nù láàkàí tí ń síbọ̀ díẹ̀ díẹ̀ nù so iná ló bá ti jẹ́ pé ẹjẹ́ ìsìn àti ẹni tó pé tó bá fojú tó bá jẹ jẹjúlẹ̀ dáadáa ní tó bá lórí oúnjẹ àlàbí mi ń sìn náà ń ṣe ń sọmọ rẹ̀ ń ṣe ìyàwó rẹ̀ ń ṣe fámìlì rẹ̀ tí ò ní kankan ṣe sí yóò ṣe wá ní kankan ṣe sí kí ọ sí ti jẹ tó ẹ̀ tó bá fún ní má fún ní slọ́ọ̀dì àmọ́ fún ní agbára pé wo àwọn nǹkan méjì ìfẹ́ àti pé kò sí iyèméjì bẹ́ẹ̀ wọ́n á rò pé wọ́n náà gbé fún mi níbi tí fámìlì rẹ̀ ní wọ́n kọ́ fi wò ẹ́ ó dàrú náà ní ti ń ṣe ó lárùn ti bẹ lára rẹ̀ kí ló dé ojú wọn amú ẹ̀yìn wọn àti ẹ̀yìn magoro wọn àti ẹ̀yìn magoro ẹ máa dáwó jọ tó ó dé ẹkẹ fi jẹun ó yẹ kẹ́ fi bọ́ fámílì ó yẹ kẹ́ fi rán ọmọlọ́lẹ́wé ẹ máa wá dá àjọ fún wọn kí wá ṣe yíò nìkan kí ṣe pé owó lásán òní ó gbà lọ́wọ́ yín ó tún wá gbẹ ìsìn lọ́wọ́ yín ẹ̀sìn yóò bàjẹ́ ẹlòmí ò mú àwọn bàbá òun ní bàbá àṣàlẹ̀ wọ́n bá ti lẹ́yìn múlẹ̀ bàbá àṣàlẹ̀ yìí nìsín ẹ̀ ó mú ní kejì ọlọ́run ó mú ní kejì ọlọ́run bí bàbá òun bá ti sọ̀rọ̀ náà ni ó máa mú tẹ̀ so nínú aburú ti ń bẹ láwùjọ wa mú kàrù tí yẹ pé àwọn èèyàn fojú wò pé dáadáa ní lórí láwùjọ wọn pàtó wáyé pé tẹ́lómi ọmọ lómi bá gbé igá jálà lónìí tó dọ̀la tó ra mọ́tò wá so irú ọmọ oníṣìí báyìí ó ti di kíni ó ti dolú ọmọ náà àwọn ọmọ mi ẹ lọ́mọ tó yẹ kẹ́ máa sunkún kẹ́ lé ìṣújú kẹ́ máa bẹ lọ́hùn sí pé àpàdà síbú ni wọ́n ń ṣe káàkiri ẹ ó yẹ kẹ́ máa bàánú jẹ́ kẹ́ máa bẹ lọ́hùn kó nígbà tó ti rán ìyá lọ mọ́kà ó ti bá wà lẹ́sẹ̀ ó ti tọmọ ayé náà nù ó ti rí bá ti ṣe nù ṣògbóró àwọn nǹkan báyìí inú àwọn àbúrú ti bẹ láwùjọ wa mọ́kà wù mí ó jẹ pé àwọn èèyàn ti sọ́ di dáadáa ẹ àwọn táwọn èèyàn ń mọ̀ láàfáà lónìí òun náà làwọn tí bá ń ṣe kíni òun náà làwọn tó bá ń léṣẹ́ lọ́wọ́ kété iṣẹ́ iṣẹ́ aláàríṣẹ́ fi jẹun yàtọ̀ tó bá ní àwọn àṣírí lọ́wọ́ tó lóògùn lọ́wọ́ tó ní nákàlí tó láwọn iṣẹ́ oríṣiríṣi tó ní kátàlí tó lè fi payàn tó gbogbo àwọn nǹkan wọ̀nyí òun náà ni wọ́n máa kà àfáà torí eléyìí nìsí náà ìjáde bẹ láwùjọ wa ní pé táwùjọ bá ti mọ́ ni ẹ̀yìn gbogbo orú wọn ẹ̀tí bá ní sí irú bí wọ́n ti ń kó àwọn ọmọ yahoo yahoo káàkiri wọn tó ń kó àwọn secret cause wọn gẹ́gẹ́ náà ó ti mọ́ kó àwọn jálàbí náà wọ́n ti mọ̀ pé àwọn jálàbí eléyìí wọ́n máa lọ lè kó wọn lé wáyé wọ́n máa lọ lè tú gbogbo wọn wò pé wọ́n táwa ti rí àwọn ọ̀pá ẹ̀kọ̀pá kan tó ń fà ní abẹ́gẹ́ nìkan wọ́n máa lọ lè kó ni fún ẹgbẹ́ bíi táwùjọ ti dáa ni ilẹ̀ lárúbáwá ní Saudi mo ní ọdún kan wà tó jẹ́ pé ẹnìkan ó travel lọ umrah lọ́dún yẹn

kí àwọn aláwọn ti pọ̀jù wọ́n ti lẹ́yìn ìsìnkà ọbẹ̀ ilé tó bá gbé kókè ní Indonesia tí èsè ìrẹsì wọ́n bẹ̀ẹ́ lórí mẹ́rin bá àwọn èrò ìdíbò Indonesia nítorí pé Indonesia èsè ìrẹsì kì í ti fáwọn mú oníṣùn pé ẹ̀sìn làwọn fi ń ṣe àbí àwọn yúwo tó náà máa ń gẹ̀yàn lérí báwọn àwọn Malaysia àbáwọn China tó bá ti mú ọba àwọn ìdíwọ́ bí ọ lérí lánàá nítorí tó kà wọ́n ó fẹ́ lára sí ìlú wa fún wa ni tó yẹ pé Saudi ló wá ṣe báwọn wọn àmọ́ ní ah, ìjọba Saudi ẹni ìjọba payanpayan ní ìjọba kí wọ́n náà bẹ̀rẹ̀ nípa àlùwọ̀n sí sokoro àwọn nǹkan báyìí nínú àwọn aburú nínú àwọn mùkàrà tó wà láwùjọ wa ni inú àwọn mùkàrà tó wà láwùjọ wa tó jẹ́ pé a ti sọ́ di màálù òun náà ni òun náà ni ká máa tẹ̀ bàtà bá fẹ́ ká tẹ̀ ká kúnlẹ̀ ká ẹ̀ tó máa ń ṣe ká ká àwọn ọ̀tún ti wọ́n máa kọ́ fún yẹn ni ẹ gbọ́dọ̀ kúnlẹ̀ ṣe máa ń kíyàn ẹ gbọ́dọ̀ dọ̀bálẹ̀ ẹ gbọ́dọ̀ tẹ́ ọrùn kọ́kọ́rọ́ bẹ́ẹ̀ máa ń kíyàn ní gbogbo àwọn nǹkan wọ̀nyí nǹkan tẹ́sìn kọ́ ni tẹ́sìn tako ni àwọn àwùjọ wa nísìn ó ti dàgẹ́ bí fóun ni màálù ó ti dàbí dáadáa ó jẹ́ pé ẹni tí máa ń kúnlẹ̀ dáadáa nísìn ọmọ rẹ nu ọmọ rẹ nu àwọn ọmọ gidi nu nígbà tí a bá ti ń kúnlẹ̀ nígbà tí a bá ti ń dọ̀bálẹ̀ àgbà tí a bá ti ń fẹ́ máa kẹrun bọ̀lẹ̀ báyìí nígbà tí wọ́n bá kíyàn àwọn tí wọ́n máa ṣùgbọ́n ẹ̀rí pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ìbàjẹ́ ni tó jẹ́ pé ìbàjẹ́ tí ó pamọ́ sí gbogbo èèyàn ni kò pamọ́ táwọn àfáà tó jáwà àfáà òsún náà kọ́dà àwọn àfáà tí ó sáà àfáà òsún náà gan náà àfáà tó lọ láwùjọ wà náà kò pamọ́ sáwọn náà láwọn tá a gbà láàfáà ṣe pé àti sọ pé àfáà òsún náà ni wọ́n pé lóòótọ́ àwọn àfáà òsún bí ni wọ́n èyí síbẹ̀síbẹ̀ náà àwọn náà ń gbà ni tó gbogbo àwọn nǹkan báyìí àwọn nǹkan tí ò sí mẹ́rin sí i. nítorí àbúrò máa ń àbúrọ̀mọ́ sọ pé kọ́lá rọ̀tún ẹlùmí ò fẹ́ gbọ́ àbúrọ̀mọ́ sọ pé àwọn Ibn Taymiyyah ó sọ báyìí pé Ibn Qayyim Ibn Kathir wọ́n ti dání jẹ́dẹ̀ wọ́n mọ̀ bú wọn ni gbogbo àwọn àbáta ń sọ òun ti bó ti kó òdodo ni wọ́n sọ àwọn tọ́lọ́ ó wà á mú wọn níbi ọ̀rọ̀ gbogbo àwọn bá a ṣe kiri ẹni yìí àwọn tó jẹ́ àwọn tá a gbà láàfáà láwùjọ wa láwọn bàbá tá a gbà ní bàbá tẹ́gbẹ́ ẹlòmíì tí ó máa sọ fún ìgbà tó gba àbá tó ń sọ ìyá bá fọlá àwọn tọrọ wàláhì yóò sì máa ṣe ẹ́ ibi tó gba bàbá òde tó gba àwọn gbọ́dé ó bá báyìí náà wọ́n wá fi kàtó méjì wọ́n ní ká kúnlẹ̀ ká dọ̀bálẹ̀ ká máa kíyà ká tẹ̀ wọ́n nínú àwọn àtàkàtà ni nínú àwọn munkarot munkaru ni nǹkan tó yẹ ká máa kọ̀ láwùjọ wà ní bí n bá rí sí nǹkan ti bẹ́ẹ̀ fún yín ká àmọ̀kòjá ah, bá wọn kúnlẹ̀ kí ni ẹ̀ mọ́tẹ̀ ọrùn ẹ̀ lòkọ́lá ọrùn lókè báyìí ní ẹlòmíràn tó máa dọ́gbọ́n sí jẹ náà kọ́lẹ̀ ìlú méjì abẹ́sọ́ àìrí bí aláàrẹ̀ ìgbà tọ́rún dùn yóò wá tí ó ti wá tẹ́ ọrùn kalẹ̀ báyìí pé ẹ̀kọ́mọ̀lẹ́yàn gbọ́rùn sókè báyìí ó láàrín gbọ́rùn sókè bọ́lọ̀ ti dáhùn àgbọ̀lọ́gbọ́n tẹ̀hún náà ní kó máa dọ́gbọ́n ẹgbẹ́ bá fẹ́ kíyàn èyí ó wà bọ́lọ̀ sí náà ní bí àti ẹ̀bá fẹ́ kíyàn ètò kó tẹ̀mọ̀ wá tẹ̀ nítorí pé ìtẹ̀ fún èèyàn ìdọ̀bálẹ̀ ara ẹni a gbọ́dọ̀ ara wa àfi fún ọba tó dá wa nìkan ẹ̀dá ò gbọ́dọ̀ ara rẹ̀ fún ẹ̀dá kankan ń bẹ̀lá kọlẹ̀ pàtọ́lọ́wọ́ tẹ̀ wá ṣe àwọn tíra àwọn bàbá wọn wọ́n tún wá ń tún tẹ̀lá àwọn tọ́bà tuntun tuntun nìsín ẹlọ́wọ́ tíra ṣe adam tó ń gbé pé ṣe adam ẹ̀yìn àwọn súnfí ni wọ́n tó ti bẹ́ẹ̀ náà àwọn náà ń gbà pé ìkúnlẹ̀ ìtẹ̀fún èèyàn ìjọbalẹ̀ wọ́n gbà pé kò sínú ẹ̀sìn wọn wọ́n ti bí àkàtà ń pè ní al-Islam wa taqalidul jahiliya al-Islam wa taqalidul jahiliya bàbá ní tíra yẹn àwọn ṣe ń torí pé káwọn bá àti gbógun ti àwọn àṣàkan àwọn àṣàkáṣàkan tó ti wà nílẹ̀ tó ti lọ́lẹ̀ tó ti wù tó ti tawé tagbò ní àwùjọ wa ṣe pé àwọn yẹn ti wá ka àwọn àṣà yẹn wọ́n ti kà á kún ìgbà tó jẹ́ pé òun ni nǹkan tó dáa tó ṣe pàtàkì ò dáa bàbá wa ń ka àwọn oríṣiríṣi nínú àwọn àṣàkáṣà ń bíi pé bàbá ń lọlé àfa wa ká ní àyè fẹsẹ̀ ẹsẹ̀ àyè fi bàtà tẹlẹ̀ lé àfa ẹ̀sìn bá rí sí i ẹni pé nǹkan burú jáì tó bá wọlé kó tó dé agboolé àfáàyín ó ti wá bọ́ bàtà méjèèjì ó wà kún sí abíyá ó wà fẹsẹ̀ ẹsẹ̀ lásán ló máa fi yẹn kó bàtà látara lórúkọ lórúkọ ó pé bí bàtà yẹn bá mọ́ gan máa fi bàtà kírun ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ bẹ́ẹ̀ rí bàtà kírun bàtà tó wàá sọ pé

wọ́n ti ka nǹkan ẹ̀rú gbàdúrà pé díẹ̀ sí i wọ́n tó bá ti ṣe nígbà tó fi ṣe kèké yín díẹ̀ sí ti wọn nù ní mẹ́sì wọn wọ́n sì múra fáwọn gbogbo tí ọ́ kọ́lá tó máa ń lè ká páni láti káwọn ìṣokùnfà ló ti kú láyé wọ́n lè ṣe ìtọ́ yẹn ẹlòmíì ká fún ju nǹkan mi lọ kọ́lá ẹlòmíì ká fún ju lọ pé wọ́n fún mi lówó táwọn kúnlẹ̀ fún mi náà yẹ lákùn tẹ̀lé pé a máa kà á fún pé tó dà ní bẹ́ẹ̀ ni àtàkàtà ni ẹ wá máa wo oníṣẹ́ máa wo àbòsí o ṣé kàdá mo sọ nínú kíra yìí o ti pé àwọn tẹ́ ẹ rí tí wọ́n ń kúlẹ̀ yìí àbáwọn tí wọ́n fi àyè gba ìkúnlẹ̀ yìí wọ́n ní oríṣiríṣi ìrìn èèyàn mẹ́ta ni wọ́n wò níbẹ̀ nípa ìsìlámù ọ̀tàkọ̀ lílu ti àyè yẹn ṣé kàdá mo nínú àwọn tẹ́ ẹ rí tí wọ́n gbé ìkúnlẹ̀ lárugẹ yìí ń bẹ́nu wọn tí ò tiẹ̀ mọ̀ sọ́jà láìmọ̀kan wọn ò mọ̀dájọ́ rẹ̀ wọn ò pé kò dáa àwọn kan ṣe wọ́n ní bẹ́nu wọn tó yẹ àbóhùn gan fún rẹ̀ ó wù ú táwọn èèyàn ti máa ń yẹ pé ara wọn fáwọn lọ́balọ́ba fáwọn lọ́lálọ́lá ṣe káwọn èèyàn máa ṣe kíni káwọn owó lẹ̀ fóun náà òun náà lójú ń ṣe kíni lójú ń dákẹ́ ẹnu rẹ̀ wọ́n ní wọ́n á bẹ́ẹ̀ nù àwọn ẹlòmíín tó jẹ́ pé wọ́n jẹ wọ́n ń pani wọ́n gbàdúrà sí i kò tẹ́ wọn lọ́rùn ṣé kàdá mo wá sọ ń bẹ̀ gbàgbà báyìí pé àwọn náà ń bẹ inú wọn nínú àwọn tó jẹ́ pé àwọn gba síláàsì àwọn ọ̀rọ̀ làbáyọ̀ ẹ̀wọ̀n kan bá wọn tó ń pàtàkì wá láwọn ọ̀dọ́ láwùjọ ní ìdílé pé wà wá wá rọ́nà àbáyọ wọn ò sì jẹ́ wá ń pa wà lẹ́yìn kan jẹ́ wá ń tú láti dé ní pé àwa tó tú láti wọn ẹ́ a nílé máa ṣe nǹkan yẹn tó kí wá ló dé tọ́wọ́ ìpé nǹkan yẹn láwọn wá gbóògùn sí láwùjọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ní sọ samuel àwọn náà sọ gbogbo ẹni tó bá ń kúnlẹ̀ fún ìyàtẹ̀ tí ẹni tó tẹ̀ fún ìyàtẹ̀ tó tẹ̀ fúnra wọn gbogbo àwọn méjèèjì wọ́n ṣe kíni wọ́n rò ó rò jọ wájú ọlọ́pàá ju àgbèrè àwọn wọn ní kíkí wa ó náà ní sàlámù àbúsàlámù àti àwọn sàlámù àríkùn ọ̀nà àbẹ́bí kọ́ wa sallallahu alaihi wa alihi wasallam tó látara àti eléyìí nínú àwọn munkarot tó wà láwùjọ wa òun náà tó lé léyìí wa ẹ́ lẹ́nu àwọn àbàjẹ́ ni tó yẹ ká máa takò àmọ́ ó ti wá dà gẹ́gẹ́ bí kíni nígbà tó kó náà rí dáadáa tí àwọn èèyàn wá ń takò àwọn ẹlòmíín ní wá sí wọn náà níbi wọn gbégbá wá sí káàkiri tó jẹ́ pé àwọn ń ṣe kíni wọ́n ń ṣe inkarul ma'ruf ẹ́ inkarul ma'ruf àwọn ń takò dáadáa káàkiri láwùjọ ni àwọn ní wọn sọ pé àwọn tó ní ẹmọ́ bọ́lá àlẹ́bí tọrọ ẹmọ́ dára lóhùn wá sí tí wọn nù àwọn tó ní ẹmọ́ tó tàbí ní ẹmọ́ sóògùn ògùn dá ẹmọ́ ṣe tàbí ní ẹmọ́ kọrin tàbí ní ẹmọ́ ṣe gbogbo àwọn tó tí ò dá tí ò dá ló jẹ́ mú kàrọ́ pé òun làwọn mọ̀ dégínì òun làwọn mọ̀ wá tó pèsè láwùjọ àwọn mọ̀ wá ṣe ìta dáadáa tó wà láwùjọ tẹgbẹ́ bẹ́ẹ̀ nù làlẹ́ ẹmẹ́ta ọmọ olóhun àwọn tó ọmọ wọ jáàbù káàkiri tó máa ṣe ọmọ eríṣiríṣi òun náà ni wọ́n wá jáde àwọn dáadáadáadáa tó jẹ́ pé òun náà ni nǹkan tí àmà nẹ́bí mà òun náà ni ká àmà àwọn tàbí ànẹ́bí mà sallallahu alaihi wa alihi wa sallam so eléyìí òun náà àti máa fa ìdá àti gbogbo àwùjọ bàbá wà nǹkan kan ni tó wà tó lẹ́ẹ̀dì ní mẹ́sì àti sàlàyé fúnra wa nìsí àti máa bá àti dáadáa mà àti bá àti dá ìdá mà káwá máa fa àṣẹ dáadáa láwùjọ wa pé ẹ máa ṣe dáadáa ẹ máa ṣe dáadáa eléyìí inú àṣẹ tọ́lọ́wọ́ bá nìkan lápá wá nínú ẹ̀sìn ni gẹ́gẹ́ bí Allah subhanahu wa ta'ala ti sọ fún wa nínú al-Qur'an nínú suratu Ali Imran suratu Ali Imran aya 110 Allah subhanahu wa ta'ala sọ pé kuntum khayra ummatin ukhrijat lin-nas ta'muruna bil ma'ruf wa tanhauna 'anil munkar Ànábì sallallahu Allah subhanahu wa ta'ala ó lẹ́yìn Ànábì sallallahu alaihi wa sallam ó lẹ́yìn ìjọ Ànábì ó lẹ́yìn ìlẹ́jọ́ tó dáa wà tẹ́fi jẹ́ ìjọ tó dáa

bí 104 e- Allah subhanahu wa ta'ala sọ fún pé wal takun minkum ummatun yad'una ila al-khayr wa ya'muruna bil ma'ruf wa yanhauna 'anil munkar wa ulaika humul muflihun Allah subhanahu wa ta'ala ní káwọn kan wà nínú yín wal takun minkum umma káwọn jọ kan wà nínú yín kéèsè gbogbo yín káwọn kan wà nínú yín tó jẹ́ pé kí ni yad'una ila al-khayr in táwọn ó máa ṣe òun náà ni pé ká máa pèpè lọ sí dáadáa káwọn èèyàn máa pè èèyàn lọ síbi dáadáa ad-da'watu ila al-khayr ká máa pè èèyàn lọ síbi nǹkan tó dáa nǹkan tó dáa nǹkan tó dáa ká máa pè èèyàn lọ síbi nǹkan tó dáa yìí ọ̀nà méjì náà ni máa ń gbà wá òun náà ni àyà ẹ̀ sọ fún wa pé wa ya'muruna bil ma'ruf inú ìpèpè lọ síbi dáadáa òun náà ni kéèyàn máa pààyàn láṣẹ àwọn tó dáa tó dáa tó dáa tó dáa tàbí nǹkan yẹn dáa wa yanhauna 'anil munkar ká sì máa ṣe kíni kó sì máa kọ àìdáa fáwọn èèyàn kó máa kọ̀ bàjẹ́ láwùjọ inú ìpèpè lọ síbi dáadáa náà ni ká máa kọ̀bàjẹ́ láwùjọ bí ta bá wà inú ìpèpè lọ síbi dáadáa ni ká sì máa pèyàn lọ síbi dáadáa inú ìpèpè lọ síbi dáadáa ni ọlọ́run bá wa ó láwọn tá à ń sọ yìí ó ní wá òlà ìka òun mú lè mú fi hù àwọn tá à ń sọ yìí àwọn ní alimọ̀ fi hù àwọn náà làwọn tí wọ́n ti kíni àwọn ìtumọ̀ rẹ̀ náà ni pé àwọn náà ni wọ́n là kó níbi ìyá Allah subhanahu wa ta'ala tó bá jẹ́ alìkìyàmù àti láyé níbi wọ́n dà fún níbi Allah subhanahu wa ta'ala so gẹ́gẹ́ bẹ́ẹ̀ àtàbálọ́wọ́ inú hadith anabi sallallahu alayhi wa sallam ẹ̀ríkẹ́ anabi sallallahu alayhi wa sallam anabi sọ fún wa nínú hadith rẹ̀ nípa pé bó ti ṣe pàtàkì ká máa pèpè lọ́sọ́jú ọ̀nà Allah subhanahu wa ta'ala anabi sallallahu alayhi wa sallam anabi ni wallazi nafsi biyadihi gẹ́gẹ́ bó ti wà nínú hadith tó wà nínú Ah, súnánù tìrìmìrì ó ní wọ̀lẹ́rì nafsi bìyẹ́dì anábì ní mo búra pẹ̀lú ọba tẹ́mì mi bẹ lọ́wọ́ rẹ̀ anábì ní làtà àmúrún nàbì màrú anábì ní àfikẹ́ máa para yín láti dáadáa o wàlàtẹ̀nàhàwùn nà ánìl mọ́ǹkàrú àfikẹ́ ti máa kọ́ àìdá fúnra yín láwùjọ àwòlà yóò ṣe kánà wáhù àyẹ̀bù àtà kó sì dẹ́kẹ́ni kó sì fi ìyà kó fi iye oríṣiríṣi jẹ yín kó gbé ìyà kó sọ ìyà kalẹ̀ lórí lórí kó fi àjẹ yín ìtumọ̀ ẹ̀ náà ni pé àlẹ́mi ní àgbéga ẹ̀ máa pàṣẹ dáadáa láwùjọ tẹ́ ẹ bá wá kọ̀ tẹ́ ẹ̀ ní máa para yín láṣẹ dáadáa tẹ́ ẹ̀ ní máa kọ ìbàjẹ́ fúnra yín láwùjọ yín tẹ́ ẹ bá wà Allah subhanahu wa ta'ala tí ó ṣe fún yín òun náà ni pé yóò ṣe kíni òun náà ni pé yóò sọ ìyà kalẹ̀ lórí lórí yóò fi ìyà jẹ yín ọ̀nà tó Allah subhanahu wa ta'ala máa wá fi ìyà jẹ yàn ọ̀lẹ́ ní sírísìí ànábì ní tó bá wá fi àjẹ yín tán tó sọ ìyàkalẹ̀ lẹ́yìn lórí tán tẹ́ ń wá tí orí tẹ́ wá tí ó tẹ̀yìn lọ́wọ́ ẹ́n aburú tẹ́ wá ìdáàbò bẹ̀ táburú sọ̀kalẹ̀ lórí lérí ànábì ní tó mọ̀tẹ̀lẹ̀ ònàwó pàlá ìrìsàjà pé pé pé ti a ti kò ní sí kò tí ẹ̀fẹ́ fún yín so eléyìí nínú àwọn ẹ̀rí nítorí ọjọ́ tó fi lọ nínú àwọn ẹ̀rí ni nínú Al-Qur'an àti nínú súnà Nabi sallallahu alaihi wasallam tí a ń sọ fún wa wípé ká máa pani láti dáadáa àti ká kọ àìdá fún nínú nǹkan tí ó nílẹ̀ wa ni. náà tá a àìdá fúnra wa láwùjọ wa ó ní àwọn oore ó láwọn ọmọ mọ̀sọ́rẹ̀ ó láwọn àǹfààní láńlá ó láwọn oore sáàmà rí látara rẹ̀ ó ní àwọn orípa tí ó sì máa ṣẹlẹ̀ látara ìkọ ìbàjẹ́ àti ìpàṣẹ dáadáa láwùjọ tá wà àkọ́kọ́ inú tó wà níbi ìpàṣẹ dáadáa òun náà ni pé òun náà ni ó jẹ ká tekíní ni ó jẹ ká wà nínú àwọn ìjọ eléríire tá a bá ti ń pàṣẹ dáadáa tá a ti ń kọ àìdá láwùjọ wa

òun náà ni pé máa sókùn bá tíyàn fi là kó níbi ìyà láyé níbi àti tó bá yà mọ́ gẹ́gẹ́ bí ayà tí Allah subhanahu wa ta'ala sọ fún wa pé walitakun ila al-khayr káwọn kan wà nù yí gẹ́gẹ́ bá sọ fún anú ayà ilẹ̀ kan káwọn kan wà kọ́kọ́rọ̀ àwọn jọ nù yí tó jẹ́ pé wọ́n máa pèpè lọ a àǹfààní tó tó wà níbi ìmá pèpè ìmá pààyàn láti dáadáa àti ìmá kọ àìdá fún yàn òun náà ni pé nínú ìròyìn nínú àwọn special ìròyìn fẹ́ tó bá jẹ́ mùmí ní òdodo yìí gẹ́gẹ́ bí ọlọ́ọ̀bà àdìkẹ́ láti ìròyìn wọn nínú Al-Qur'an ọlọ́ọ̀bà àdìkẹ́ láti sọ́ọ̀tù Tawba aya 71 ó ní wal-mu'minuna wal-mu'minat ọba àdìkẹ́ lá ní àtàwọn mùmí nílọ́kùnrin àtàwọn mùmí nálóbìnrin ba'duhum li ba'din awliya ọ̀rẹ́ ara wọn ni wọ́n wọ́n a máa fẹ́ràn ara wọn mùmìnì a máa ṣe kíni àti mùsùlùmí mùmìnì wọ́n a máa fẹ́ràn ara wọn ba'duhum awliya'u ba'd ya'muruna bil ma'ruf wọ́n a máa para wọn láti dáadáa tí ẹ̀ bá ń fẹ́ràn ara ẹni látara pé èèyàn ń dákẹ́ lórí ìbàjẹ́ ó túnmọ̀ pé èèyàn fẹ́ràn ara ẹni ó kórìíra ara ẹni ni wẹ̀n haúnà ánìlú munkar wọ́n a

àwọn tó jẹ́ pé àwọn méjì ni àwọn gúrùpù méjì ni tó jẹ́ pé àwọn méjì wá fẹ́ wọnú ọkọ̀ ojú omi àwọn ni àwọn kan fẹ́ àyè wà nsàlẹ̀ àyè lókè ìsáhàmù àwọn èèyàn wá ṣe kí ni wọ́n wá nìtọ̀ ẹ jẹ́ ká á ṣe bálọ̀tì ni síwájú ká tó mẹ́ni tí ó mókè tí ó múlẹ̀lẹ̀ ẹ ká ra róróró ẹbà tí ma ń tíhùn ọya ẹ̀tọ́ bá ti mókè ẹnìkan wá mókè ẹnìkan mú sálẹ̀ anábìlí wọ́n wá kúrò ọkọ̀ ojú omi wọ́n wá ń lọ nínú ọkọ̀ ojú omi àmúgbà tó wà ní ọkọ̀ ojú omi yìí anábi ní àwọn tó wà ń sálẹ̀ ìdàtàkọ̀ minal ma marru ala man fawqahum tó bá fẹ́ mú mi kò sí ọ̀nà sálẹ̀ gbà rómi mú àti kọ́kọ́ gúnkè lọ sí ibi àwọn tó wà lókè yẹn láti fẹ́ tó wá rí omi bù níbi ọkọ̀ tó láti lò rọ̀ àwọn kan wá gbé làkà ìkàlẹ̀ jọ kan pé à ah, ẹ̀ ṣe ìgbà tó pàwọ́ la wà ń sàlẹ̀ ìsàlẹ̀ ìsàlẹ̀ ló ń bẹ sàlẹ̀ ẹ̀ ṣe já lu nìkan ibi àyè tiwa òkú kàn wọ́n ṣe bá àwọn náà ebó kéle àwọn láti sàlẹ̀ ẹ jẹ́ ká lu nìkan níbi ni ó mú wa fún ni pé a máa ni pé àtúní máa kó nira lọ ní kan ẹ̀kún máa lé àbájẹ́ lọ ní tẹ̀wọ̀n mọ́lẹ̀ kọjá kí afẹ́ bomi wọn ni ẹja sí bẹ́ẹ̀ ẹ̀rí pé láàkà ìdán mú àwọn àǹfààní dáadáa ní lóòtọ́ àmá burú tí ó tẹ́yìn rẹ̀ bọ́ aburú tó lágbára ni Ànábì sallallahu alaihi wasallam wá ní fa in tarakuhum àwọn tí ń bẹ lókè ẹ́ tí wọ́n bá fi lè fi wọ́n lẹ̀ ife ẹ̀bá wọn nísàlẹ̀ ẹ̀fì ìwòyọ́ ní bàbá fi òkú wèrè lẹ̀ òkú ìyá wèrè lẹ̀ ní ìṣẹ̀lẹ̀ bá fi àwọn ìyẹn lẹ̀ ẹ́n alábi ní tẹ́ fi wọ́n lè sọ bẹ́ẹ̀ tán tí wọ́n ṣe alábi ní hálàkù jẹ̀mí à ní gbogbo pátápátá ẹjọ̀ parẹ́ ni nítorí pé tọ́bá fi lè lu ọkọ̀ ojú omi ní sàlẹ̀ kí ló tẹ̀lé ń omi ó ti sàlẹ̀ wọlé sí wọ́n ọkọ̀ ojú omi ní gbogbo wọn ó ti tẹ̀lé tí ó kù alábi ní tẹ́ bá fi wọ́n lẹ̀ tẹ́ ẹjẹ́ kí wọ́n ṣe tẹ́ fọ́ lẹ́rán tẹ́ ní kò kúkú dọ́dọ̀ ń ẹ́n nígbà tó oríta ara lè rẹ ẹgbẹ́ lè rẹ wọ́n fi ná ṣeré ẹ́n ọ wá ní ẹ̀ ẹ̀wùlẹ̀ jó ní ẹrí ara yín ẹ̀ sì mà pé tí ilé bá ń jó ìmà jájó rẹ̀ ilé wọn bá jó tán títí wọn bá jó tán yóò jó kàn tiẹ̀ náà anábi sallallahu alaihi wasallam anábi ni wà ní akadu ala aidihim <clears throat> tàbá wá káwọn lọ́kò tí wọ́n jọ ṣe anábi ní nájáwó wà nájáwó jami'an àwọn èèyàn lá kó níbi ìparun àwọn tó àdúwà lókè ló zèmí ni àwọn náà lá so ìdán inú àǹfààní inú àpẹ inú dáadáa inú orí tí ń bẹ́mi ká máa pàṣẹ dáadáa ká sì máa kọ àìdá fúnra wa láwùjọ òun náà ní kíni òun náà ní pé a máa ṣe kíni a máa là kó níbi ìparun láwùjọ wa lónìí eré títí nǹkan àwọn èèyàn dánwò láwùjọ láburú ẹ́ èyí tó kéré jù èyí tó burú jù òun náà ni gbogbo àwọn ìta àsọlẹ̀ kan àwọn míì náà tó ń bẹ́ ń bẹ́ bí àwọn ọmọ tí ń gbó káàkiri láwùjọ bí àwọn ọmọ tí ń ṣẹgbẹ́ òkùnkùn bí àwọn ọmọ tí ń dáná káàkiri àwọn gbàtà bá ti dákẹ́ láwùjọ kìí sọmọ òkú sọmọ tèmi ń bẹ̀ wélé yóò ní sí dídákẹ́ ohun aburú yóò padà ni yóò padà kárí láwùjọ nítorí pé kò sọ màrẹ́ ń bẹ̀ lóòótọ́ ọmọ ọlọ́mọ tó wà ń bẹ̀ níjọ́ táwọn yòókù rẹ̀ bá wá lẹ́yìn tó bá wá so láwùjọ wọn wọ́n lè yìnbọn mọ́mọ́ rẹ̀ kò sí lára wọn ìbọn lè tètè bọ́mọ rẹ̀ wọ́n ní àkò sí lára wọn o wọ́n tètè tà mọ́mọ́ ní wọ́n lè yìnbọn mẹ́lòmíì láti èso ọmọ kékeré kan láwùjọ ẹ̀ wọ́n ní kò sí lára wọn o nígbà tó bá di pé àwọn tí ń dàrúgbò àbí wọ́n dúró kọ̀rọ̀ kan lóru wọ́n gba fóònù lọ́wọ́ àwọn èèyàn wọ́n fi àjẹ́ àwọn àbí wọ́n kí àwọn pàdé àwọn obìnrin lọ́nà ní kọ̀rọ̀ wọ́n kí wọn mọ́lẹ̀ ẹ dákun sọ wípé ètò ọmọ tèmi di eléyìí a gbọ́dọ̀ dákẹ́ fún bàjẹ́ ká sọ wípé kò sí ìkà mi àbí kò jọ́dọ̀ mi àbí ilé fẹ́ǹsì lèmi ń gbé ilé síbẹ̀ náà lórí oníjáde rárá òní rárá oníjáde kò nínú ilé tó wà di eléyìí kọ ìbàjẹ́ yẹn òun náà ni ó fi ṣe kéde òun

yàní àwọn kùdẹ̀ àwọn ẹ̀ṣẹ̀ tí ẹ máa dá látara ẹ̀mí ara rẹ̀ ẹ̀ṣẹ̀ tó dá látara ẹ̀mí ara rẹ̀ àbí ẹ̀ṣẹ̀ tó dá látara fámìlì rẹ̀ ẹ̀ṣẹ̀ tó dá bí dúkìá rẹ̀ àbẹ́ṣẹ̀ tó dá látara ọmọ rẹ̀ àbí lára aládùúgbò rẹ̀ Ànábì sallallahu alaihi wasallam ní àwọn nǹkan tí ó wọ máa fa orú àwọn ẹ̀ṣẹ̀ yẹn rẹ̀ òun náà ni ìrun kíkí ààwẹ̀ gbígbà sàrá àtìṣe wal amru bil ma'ruf wan nahyi 'anil munkar àti ìmọ̀ kọ́ dáadáa láwùjọ àti ìmá síkíní ìmá pàṣẹ dáadáa láwùjọ àti ìmá kọ ìbàjẹ́ láwùjọ ìmá ń fàní tún bẹ níbi ìmá pàṣẹ dáadáa àti ìmá kọ ìbàjẹ́ láwùjọ òun náà ní pé a máa ṣokùnfà tí yóò fi máa rí ládá tí ó máa lọ bèèrè ẹni tí ń ṣe wá àti dáadáa fún yà láwùjọ gbogbo pàtẹ́yìn yẹn bá fi ń ṣe dáadáa yẹn dáadáa tí wọ́n ń ṣe láwùjọ yìí ẹ́ ládá rẹ̀ ó máa lọ lè ṣe kíni yóò máa lọ lè bá ẹni tó pàṣẹ rẹ̀ fún wọn ẹnìkan ló ṣe wáàsí fún wa tí wọ́n fi kú orí ọtí tí wọ́n mú dímá ẹnìkan ló ṣe wáàsí fún wa tí wọ́n fi ṣe jálà bímá ẹnìkan ló ṣe wáàsí fún wa tí wọ́n fi jó nǹkan má tí wọ́n fi wó ipẹ̀ má tí wọ́n fi ṣe mòlídì má tí wọ́n fi ṣe gbogbo ìdáwò àwọn ọjọ́ fi gbogbo àwọn ìṣiríṣi nǹkan tó ń ṣe láìda ẹnìkan ló ṣe wáàsí rẹ̀ fún wa ẹni tó wá ti fílẹ̀ tí wọ́n ṣe máa ni yóò máa gba ẹ̀rí pé tàbá pàṣẹ dáadáa tàkọ àìdá láwùjọ yóò máa ṣokùnfà ládá tó pé àwa gan òní mọ̀nà ìgbà tí ń bá àkàmárà láti ní tàbí mọ̀fíì wọlé ààrẹ ìlú máa bẹ́ẹ̀ káàkiri gan bí adálá wá sẹ́wọ̀n nítorí pé ẹ̀rí ṣe dáadáa kalẹ̀ alábìsọ̀lá wa islam tó nà tàn hasana alábìnrin bá la ojú ọ̀nà kan dáadáa kalẹ̀ nínú islam wàláwo ajiru ha wà ajiru mọ̀nà àmì làbí ha ó gba ládàá rẹ̀ ládàá rẹ̀ ó sì gba ládàá gbogbo ẹni máa ń sẹ́ lórí ojú ọ̀nà yẹn tí tóbi jẹ́ àlùkè yá la ọ̀nà wọ́n ló kọ́kọ́ kó yálà bí wọ àwùjọ àrúgbò táwọn èèyàn fi wá ń fọmọ wọn sọ́dọ̀ rẹ pé a kò fẹ́ kó wá kí ó lọ́dọ̀ àbá yìí òun náà lọ wá ń kọ́ wọn yálà bí tọ́mí ń jó nǹkan tọ́mí ń ya ń pa kọ́kọ́ tọ́mí pa pọ́n káàkiri tọ́mí ń yẹ sẹ́wò so irú wọ́n tó kọ́ kó ládùúgbò gbogbo àwọn tó bá máa sẹ́yìn látọwọ́ rẹ gbogbo ẹ̀ṣẹ̀ tí wọ́n máa rí wọ́n máa fún wọn láti lè jẹ́ irú ẹ̀ṣẹ̀ wọn tí ó tún ní ti wọn náà kù so a jẹ́ pé ká gbìyànjú ká máa ṣe kíni ká jẹ́ okùnfà tí ó okùnfà dáadáa láwùjọ òun náà ni ó máa ṣàǹfààní wúlò fún wa à ń bẹ láyé má àbá àti láyé òun náà ni ó máa wúlò fún wa anábì sallallahu alaihi wasallam anábì ni àdáàlù ala al-khairi kaba ilẹ̀ anábì ni tó bá tọ́ka yẹn sí dáadáa ó dà ẹgbẹ́ ìgbàgbé fóònù àlọ́ tẹ́lẹ̀ ẹ mọ̀fóònù mọ̀kálí àìsúnmọ̀ ìdàkejì hadithi òun náà ni pé kí ni àdáàlù ala al-sharr kaba ilẹ̀ wọ́n tó bá ti tọ́ka yẹn sáburú náà ẹ ó dà ẹgbẹ́ ìgbàgbé fóònù àlọ́ tẹ́lẹ̀ wọ́n náà gbarú ẹ̀sẹ̀ táwọn tó fẹ́hùn irú ẹ̀sẹ̀ tí wọ́n gbà wọ́n náà gbà náà káwá bọ́ sí bí alẹ́mọ̀fáàtì kí wá ní àwọn aburú bi ká dákẹ́ ká má kọ ìbàjẹ́ láwùjọ àbí ká má máa pàṣẹ dáadáa láwùjọ inú aburú tí ń òun náà ni pé a máa ṣe okùnfà tí máa fi rí ọlọ́run a máa ṣe okùnfà tí

aláàlìta ni Dawud wà Isa bin Maryam látorí ahá nabi Dawud àtorí ahá anabi Isa ọmọ Maryam ìtumọ̀ ẹ̀ náà ni pé àwọn méjèèjì yẹn àwọn la ní kí wọ́n ṣépèlé wọn èpè ànábì wọ́n ṣépèlé wọn kí ni nǹkan tí wọ́n ṣe Allah subhanahu wa ta'ala ní dhalika bima asaw wa kanu ya'tadun látara ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣẹ̀ náà ni látara kí wọ́n kọjá àlà ìdí wọ́n ṣe náà ni pé wọ́n kìí kọ ìbàjẹ́ tí máa ń ṣẹlẹ̀ láwùjọ wọ́n yí kọ ìbàjẹ́ fúnra wọn tí máa ń ṣẹlẹ̀ láwùjọ kánú láyẹ̀tànà haúnà àmúkàrí fàálù làbí ìsàmà kánú yẹ fàálù ó burú jáì nínú àwọn wà tí bẹ̀rẹ̀ wọn ó burú jáì nítorí pé àwùjọ tẹ bá ti rí pé wọ́n kọ ìbàjẹ́ fúnra wọn ẹ máa ní ìrànkà dáadáa pé ọjọ́ iwájú tó dáa ń mú tí wọ́n jalè wọ́n ṣe ìsìná wọ́n ṣe oríṣiríṣi ẹwà rí kó kálùkù máa fọwọ́ lẹ́rán ni àgbàlagbà ò sọ̀rọ̀ ọmọ kékeré ò sọ̀rọ̀ àbá àjákẹ́ ọmọ kí ó mú kẹjúwọ́ gbogbo àwọn nǹkan báwọn kálọ̀ lè mọ̀ ìpé àwùjọ ohun ẹ́ kámọ̀ pé ń lọ bí ìparun ń lọ bí ìparun so inú àwọn inú ewu tó wà bẹ́ẹ̀ ibi kámọ̀ máa para wa

àwa la àwọn tó jẹ́ pé àwọn a máa kọ ìbàjẹ́ fún yàrá àwùjọ àwọn tí wọ́n ń kọ ìbàjẹ́ fún yàrá àwùjọ nìkan àwọn nìkan lálà kó níbi ìyàwó nígbàtí ìyàwó dé wà àkádùnà lẹ́rí so àwọn tó wá jẹ́ alábòsí nù wọn àwọn tó jẹ́ oníbàjẹ́ àwọn nìkan láwá sí kíni àwa fi ìyà jẹ wọn ní lágbára àbìyà tó lágbára àbìjẹ látara kíni látara kí wọ́n ṣe nítorí ọjọ́ tó ti lọ ah kan bẹ̀tọ́ ẹ̀ká mẹ́rùnbà nípa ìpàṣẹ dáadáa yìí ẹ̀rí máa pàṣẹ dáadáa láwùjọ òun ò sí bẹ́ẹ̀ ní májẹ̀múka tó pọ̀ fún wa májẹ̀múka tó kà ní òun náà ni pé kéèyàn ó sí kíni ó mọ̀ pé nǹkan yìí dáadáa ni tó bá ti mọ̀ pé dáadáa ní nǹkan yìí èèyàn lè máa pàṣẹ ni wà títà káàkiri wà dáadáa náà ló inkarul munkar àbí annahayu anil munkar kápọ̀ àìdá òun tó ní àwọn májẹ̀mú mi tó tún kún inú àwọn májẹ̀mú yìí òun náà ni kó jẹ́ pé ẹni tó fẹ́ kọ àìdá yìí kó ní mímọ̀ nípa àìdá tó fẹ́ kọ yìí wọ́n náà gbọ́dọ̀ mọ̀ àìdá tó fẹ́ kọ ìgá kó tó wá jẹ́ pé kó má jẹ́ pé nǹkan tó ní ìyapa ẹni lólórí ni ní ìyapa ẹni tó jẹ́ pé kíni ìyapa ẹni tí ò sí tó burú bẹ̀ ẹ́ ìyapa ẹni tó wà sáà nínú ṣẹ̀ríà àwọn ìyapa ẹni mímọ̀ ń bẹ́nu ẹ̀sìn inú ìdájọ́ ẹ̀sìn tó jẹ́ pé ah, àwọn afáàkan sọ báyìí tòun ti pẹ̀lú ẹ̀rí tó hàn sí gbogbo wọn tó jẹ́ pé àyè kọ́ àyè takora wa lórí nǹkan nǹkan báyẹn a gbọ́dọ̀ mọ̀ síwájú kó tó di pé yóò ṣe ìkarú àìlùmọ̀ nǹkan lápèjúwe nísìn kí wá kírun nísìn kó wá kú dìde lórí rukú pàtó wá dìde lórí rukú ọwá já wọlẹ̀ ìwọ káwọ́ mẹ́yà ìwọ wá ló fẹ́ ṣe nǹkan àrùmọ́ káàrù fún pé ọyẹ ah, kó káwọ́ mẹ́yà ni ọwá kó aláàkalẹ̀ lórí rẹ̀ pẹ̀lú eléyìí nísìn ó túmọ̀ pé èèyàn máa yé nǹkan tó jẹ́ pé ẹnu kò lórí ẹ̀ wípé nǹkan yìí ayé pé nǹkan yìí nǹkan tẹ́nu kò lórí ẹ̀ wípé kí ni wípé mú kàrò mi èyàn ò má òun náà lélẹ́ yìí náà inú àwọn májẹ̀mú tí ó tún wá ní òun náà ni pé tá a bá fẹ́ pàṣẹ dáadáa yìí àbí a fẹ́ kọ àìdá yìí a gbọ́dọ̀ rí pé àṣẹ dáadáa ta fẹ́ pa àbá ìdáta fẹ́ kọ yìí a gbọ́dọ̀ rí pé ìbàjẹ́ tí ó ṣẹlẹ̀ lẹ́yìn rẹ̀ kò ní burú ju ìdáfẹ́ kọ̀ lọ lápẹjú ẹni tí wọ́n ń ṣèbàjẹ́ níbì kan wọ́n kọ bàjẹ́ yẹn tó bá wá kọ ìbàjẹ́ yìí nìsín o mọ̀ pé aburú tí ó tún ṣẹlẹ̀ lẹ́yìn rẹ̀ yóò tún wá burú ju irú ìbàjẹ́ tí wọ́n so irú eléyìí èèyàn gbọ́dọ̀ mọ́tẹ̀ èèyàn tẹ́kíní èèyàn gbọ́dọ̀ ara rẹ̀ dákẹ́ bẹ́ẹ̀ ìmá ń ṣẹlẹ̀ ń wà tó pé ìrú eléyìí oníṣẹ́ ó ti mọ̀ pé aburú tí ó tẹ̀ lẹ́yìn rẹ̀ yóò ju tó tó bá fún ọlé tí bá rí dín ó jẹ ìyà nọmba wán nọmba tù wá ní kò tó wá ní fi tún ìtẹ̀ múlẹ̀ àfàní wo ló wà fẹ́ sí kò sáàbà ní fẹ́ sí kò sáàbà ní bára bí ara rẹ̀ èyí ká jìyà lásán ìrú eléyìí oníṣẹ́ a ti rí pé aburú tí ó tẹ̀yìn rẹ̀ bọ́ ó pọ̀ ju dáadáa ti bẹ́ẹ̀ lọ naam irú eléyìí òun náà ni àfáwà Ibn Taymiyyah rahimahullah wọ́n sọ̀rọ̀ kan nínú àtìrà àwọn tó pè ní al والنهي عن المنكر وني وإذا كان الأمر بالمعروف والنهي عن المنكر من أعظم الواجبات والمستحبات wọ́n tó wáyé fún gbọ́nà lámà tí wé ká pàtẹ́ dáadáa àti kápọ̀ ìbàjẹ́ yìí nínú àwọn nǹkan tó jí ọ̀nà yẹn ni fún wa nínú ẹ̀sìn àbínú nǹkan ta fẹ́ ni làbúdà ń tẹ̀kún al-maslahatu fiha rajihatan ala al-mafsada a gbọ́dọ̀ rí pé àǹfààní tí ó wà ńbẹ̀ ó tẹ̀wọ̀n ju àbúrú tó wà ńbẹ̀ lọ àǹfààní tó wà níbi nǹkan wọ̀nyí ó tẹ̀wọ̀n ju kí ni lọ kó tẹ̀wọ̀n ju aburú tó wà ń bẹ̀ lọ ìlú bihada wọ́n nítorí pé nítorí àǹfààní yìí pé kábà láǹfààní òun náà ni bó ìfà ti rúṣùl wà náà zàlá lùkòtò òun náà ni wọ́n torí ẹ̀gbó jíjẹ́ dìde fún wa òun náà ni wọ́n torí ẹ̀sẹ̀ gíní wọ́n torí ẹ̀sẹ̀ kíra kalẹ̀ tábà ti rí pé aburú wà ń bẹ̀ aburú tó wà ń bẹ̀ yóò pọ̀ ju ẹwà náà sọ wá wà ní wọ́sálà anábì rí pé aburú tó wà níbi káwọn

ògbúrú àwọn kaba àwọn ọ̀nà tí yẹn máa ń gbá torí pé tí yóò bá ma tí yóò bá lágbo ògbúrú àwọn kaba iṣẹ́ kọ́wàá Ibn Qayyim alayhi rahmatullah wọ́n jẹ́ bá gbogbo ọ̀pọ̀lọpọ̀ wàhálà tó tẹ̀lẹ̀ ní Islam láyé àìlágbóyé àwọn àyè àyè bá ti pèpè sí dáadáa bá ti kọ́ àìdá àìnímọ̀ nípa ni nǹkan tó lè fà ìsì máa ń tẹ̀lẹ̀ sáwọn ẹlòmí náà sáwọn náà ṣe súnà náà ìwọ tí wọ́n ń pa wọ́n tó ń wá bó já rẹ̀ gbà òní ìrà ẹ̀yẹn jú bí ọ̀rọ̀ sòkòtò rẹ̀

tẹ̀gbẹ́ta bá ń sọ̀rọ̀ àlẹ́ amúrùbìl màárùn àná ìyá ni munkar ń sọ̀rọ̀ nípa third party ni kìí ṣe tara rẹ̀ ìwọ́n tí ń ṣe tara rẹ̀ yíhun ò ní ju yíhun lẹ́yìn máa ti tiẹ̀ àmọ́ kó tó dìpọ̀ wà á dìpọ̀ máa wá sàlàyé fún wọn kọ́lá ni máa ṣẹlẹ̀ sí ẹgbà mí gan kọ́lọ̀ nípa àbá ẹni sáré gan ẹni sáré òṣèlú akọjá díẹ̀ èdè bá rìn nígbà tó mọ̀ pé páàrí òkà àwọn wa lóye rẹ̀ nìkan sáré òsì jẹ́ ìṣe yìí sáré kiri kan àtòwọn ṣẹlẹ̀ so àwọn gbà tó ń kọjá ọjọ́jẹ́ rẹ wọn ò sì mú ọdún láti wá sí sáré ó sì lọ sí ẹ pẹ̀sì bá orí sí ibi tí agbára rẹ dé lásìkò yẹn ni so eléyìí ó ní bùkátà sí káṣe kíni ó ní bùkátà sí kí nǹkan yẹn kó yé wa dáadáa àfáwà Ibn Qudama alayhi rahmatullah ó ní jọ́ kan àfáwà Ibn Qudama ó ní làwòrán àfá àtìkọ́ pẹ́lá pẹ̀jú rẹ̀ nìtì tó bá rí pòkí kan pòkí tó wá rí ìwọ nìkan lórí ọwá pàdé gbé ìgbọ̀n sí lọ́wọ́ ó sì mú ìdà lọ́wọ́ ó gbégbó ọtí lọ́wọ́ ó sì mú dà lọ́wọ́ wọ́n ní wàlàwọ̀ ankara alayhi làṣàrìbà al-khamra wa daraba unqahu tó bá wá sọ pé ó fẹ́ takò yóò máa mú ti ẹ̀ lọ yóò sì bẹ́ ìyẹ̀ dànù yóò ní so ẹni yóò sì ní ti gíní kò sì ní àfáwà Ibn Taymiyyah alayhi rahmatullah wọ́n ní àwọn kọjá lọ́jọ́ kan àtàwọn ọmọ kéwà wọn ní àsìkò tatar àwọn kan náà pè ní tatar inú àwọn kan tí wọ́n burú tó fi àjẹ àwọn mùsùlùmí láyé lásìkò Ibn Taymiyyah wọ́n a máa pa àwọn mùsùlùmí wọ́n máa fi àjẹ wọn wọ́n jó àwọn tíra náà wọ́n ṣe gbé títí láwọn àfá lásìkò yẹn àbára Ibn Taymiyyah wọ́n ní àwọn wá tó já àwọn ọmọ lẹ́yìn wọn àṣẹ́ Ibn Taymiyyah ní ọwá mutí bàtọ́ wà mú tí àbá àdákẹ́ àbá ò sọ̀rọ̀ wọ́n ní fàákàrà àdé ìhìm mọ̀ǹká nà máa ì iná àwọn tó wà wà tó pẹ̀lú ilé kọwa ní àwọn ṣe ìkàrù mú kàrù pé ẹni mú tí ẹmọ́ mú tí kí ló fà ṣe kùnú tẹ́mí àwọn sọ pé innama harrama Allahu al-khamra li'annaha tasuddu an dhikrillah wa 'an as-salat wọ́n ní sọ́lọ́ subhanahu wa ta'ala ti ní ká má mú tí nítorí pé ọtí máa kọdíwa yóò máa kọdíwa kò ní já rántí ọlọ́run yóò máa kọdíwa kò ní já kírun lásìkò wọ́n ní tẹ̀rẹ́ àwọn wọ̀nyí táwọn mutí wọ́n ní wàhálà láàyè tẹ̀sójú ohun olùkábùrú àǹkọ́tìlì nùkù àwọn ilé ìnísìn ọdí táwọn ìnísìn kò pa àwọn èèyàn ni wọ́n tẹ́ mutí ìnísìn kò ní rójú láyé lọ lè pa àwọn èèyàn tó tẹ́ pa àwọn mùsùlùmí eh, wọ́n tábí wọ́n sí ẹ̀wọ̀ nínú àti jẹ́ ìwà ìbùn tèmíyà tí wọ́n lò láàrin yẹn tó yí máa ń ṣẹlẹ̀ ńgbà míì náà tó jẹ́ pé tẹbáríkẹ́ fìyànlẹ̀ ẹ̀yẹn tẹbáríkẹ́ pààyàn láti pé ìdí ń ṣe yìí ìdí ó máa wá ṣe yóò wá ṣe kíni yóò wá burú jù bẹ́ẹ̀ lọ ẹ̀yà fi kalẹ̀ àwọ̀ àǹfààní wo ni àǹfààní yóò mú bá ẹ̀sìn àǹfààní wo ni ó mú bẹ́sìn alhamdulillah so irú wọn ní ti báyìí tó wá lọ lè sapẹ̀lẹ̀ nǹkan báwọn sí ìbáwọn ìsìn tó para rẹ̀ tẹ̀fẹ́ ìmọ̀ fi ẹ̀mí ara dí nǹkan mí ìpé pé ah, à tẹ́ fi ẹ̀mí ara di pẹ́sì ni ó sì mú ìgbéga pẹ́sì ìwọ kàn fi ẹ̀mí ara yóò kàn lọ lásán kò sì ní mú ìgbéga kankan bá ẹ̀sìn tó látara di eléyìí tó àkálọ̀ lè mà ipe ìmọ̀ pàṣẹ dáadáa láwùjọ ìmọ̀ kọ àìdá láwùjọ ó ní orípa tí máa ń kó láti láti kíni láti fi tún àwùjọ wa sí nínú àwọn orípa rẹ̀ náà ní gbogbo ìdá àti sàlàyé látàárọ̀ yìí a máa tún àwùjọ wa sí a ní ìfọkànbalẹ̀ láwùjọ ń bọ̀ lókè ń bọ̀ nílẹ̀ nítorí pé ìdákẹ́ fún àìdá yóò padà wá di pé àwọn generation kan ẹ̀yìn àwọn onímọ̀gbàtà ìdá àwọn bẹ̀rẹ̀ mọ́ nígbàtà àwọn bá dé yóò ti wá di dáadáa lójú wọn yóò wá dàbí dáadáa yóò wá sọ̀rọ̀ fún láti gíní láti takoru nǹkan báwọn àmúgbà tó bá ti jẹ́ pé a ti bẹ̀rẹ̀ sí kọ̀ǹkan yẹn gbà tó bá tẹ̀tẹ̀ yọrí jáde òun kálukú náà ti mọ̀ pé ni tó látara

eléyìí ni ànábì ní bá ká máa ṣe apàdéwà jábọ́ so ìyẹn gbọ́dọ̀ wá kí ni kó nímọ̀ nípa nǹkan yẹn dáadáa kó nímọ̀ nípa ẹ̀ tó wáyé pé ọ̀dí àkan náà ni nǹkan yẹn kan ló fẹ́ kọ́ ó kì í fẹ́ kọ́ sí lápèjúwe nísìn lọ háyà ọtí dáadáa lọ́mọ àdìsí ànábì sallallahu alaihi wasallam lọ́wọ́ gbọ́ àwọn nǹkan tó rọ kiri ká o lè sàlàyé pa ọtí tó ẹgbẹ́ nǹkan nílò ló fẹ́ kọ́ lọ mọ àwọn nǹkan yẹn dáadáa kó wọ́n á jẹ pé ẹni tó fẹ́ ṣe nǹkan rùmú kárùmú yóò padà wá sí kíni yóò padà wá lọ́wọ́ tí wà láyàn mọ́lẹ̀ tí òun wá sí kíni kó wà níbi kankan tí àkóbì dìpẹ́ndì ara rẹ̀ látara bẹ́ẹ̀ so látara dé lẹ́yìn àbí Allah subhanahu wa ta'ala ti àkóbìtà sí àyùbátà sọ yìí kí wọ́n sáà sí láǹfààní fún wa ní ká kó òfin aláyé kó alẹ́ àlùkẹ́ so àwọn ibi tí dásìkò yìí fi àkíyèsí wa wípé nígbà tí a ti fẹ́ máa tàbí tó tẹ̀ méjì méjì láàmà sí fúngbàmì tá a ti fi hàn náà fi bẹ̀rẹ̀ lórí àwọn tá a máa àríjì ìdájì ṣe nǹkan yẹn àwọn gangan náà lákọ́kọ́ ká sì máa gbé ṣọ̀pá àti àríjì àyẹyẹ kalẹ̀ ká ti pé tẹ́ẹ̀sì ti dúró ká ti pé ogun ẹbí ti dúró lágbo mẹ́wàá kọ́ àwọn ìpínyàn kan labá rí kọ́ àwọn ìpínyàn méjì kọ́ àwọn ìpínyàn kan láti máa sọ̀rọ̀ sí síkà yóò Muhammad wa ala alihi sọ̀wọ́n ní program tí a ṣe ẹni bá fẹ́ tinúfẹ́ jọ tó bá wù láti pé òun fẹ́ dá sí kó sì máa jẹ́ àṣíwájú dáadáa náà ní Allah subhanahu wa ta'ala tó wà jẹ́ so ó lè rí àbá faru èdè dandan kó jẹ́ bí ó lè rí àbá faru ó sì lè rí àbá Suleiman gamiru àbá Lukman so tí ó bá yóò sì jẹ́ bẹ́ẹ̀ náà àkáǹtì nọ́mbà Darul Hadith ó wà ní ibi lókè sọ̀rọ̀ ní masjid tó wọ́n ti gbé sórí group náà fún oníkálukú ẹni wọ́n fẹ́ dá sí ètò yẹ pé àwọn fẹ́ gba tẹ́ǹtì ni wọ́n fẹ́ ti gbá ni wọ́n fẹ́ sàwọn ni wọ́n fẹ́ dá sí wọ́n fẹ́ ti gba ládá tó èèyàn gbà láyé wà fún wa láti ṣe irú eléyìí wallahu ta'ala a'lam na àwọn ìbéèrè àmì náà. السلام عليكم alaikum salaam question is that from years back, one may just to follow those Jalabia upon. Jalabi? No. I was once told that my nation, that is uh, do not marry a white complexion lady, a first black, black lady. Yes, I've done that and I've many now. I want to know on promotion credit now. Uh, ìbéèrè tí wọ́n béèrè ní ìgbòho ẹni ló sáà gbẹ́rù bá wá òjòògùn. Wọ́n ní nígbà táwọn fi ń tẹ̀lé àwọn oníjàlá bí òun. So wọ́n ní àwọn náà wà nínú àwọn tí wọ́n ti wọ ẹ̀wọ́n ti wọ wá ń jà sí wọn ní. Pé ìgbà táwọn fẹ́ fẹ́ ọ̀hún gbà wọn, wọ́n ní ìràwọ̀ àwọn táwọn wò bá wọn. Ipe ìràwọ̀ wọn ò fẹ́ obìnrin pupa. ẹ̀yẹn pé obìnrin dúdú o náà ni a máa lọ́wọ́ tún ó ní obìnrin dúdú o náà ni àwọ̀ àwọn gbé ni àwọ̀ àwọn fẹ́ wọ́n ní tàà ẹ̀dẹ̀ ní ìgbà tó dúdú gbà náà wọ́n ní táwọn náà ṣe mú pé obìnrin dúdú náà ni àwọn fẹ́ nígbà táwọn ti wá mọ̀ nítorí á ń dáwọ́ ṣe ẹ́ ìwò kọ ìyàwó ẹ̀yìn náà ti gba àkọ́kọ̀ yẹn gbọ́ ẹ̀dì gbà wọlé ẹ̀tú bá lọ sọ́dọ̀ Allah subhanahu wa ta'ala tó gbogbo àtẹ́ bá ti ní rántí fún kaba mẹ́fà kábàámọ̀ ìdá ìgbà ìmọ̀ ni mo fi ṣe fún kaba yìí tó àtàwùbá tó ẹ̀ ànádàmú àtàwùbá ànábìsí ẹ̀ bá ti ń kábàámọ̀ ó túbá náà nù ẹ̀ tẹ́ bá ti túbá kó No place to work on or use movement pay powers. Can we work together as a Muslim? Now, wọ́n ní kò sáyè fún That is ṣiṣẹ́ àbílẹ̀ òkín. So, I have been, àyàfi ilé ìjọ tí ń ta ọtí tí they lè kékeré so they see ń bẹ̀. So, all you to ó dàbí pé ẹni yóò mọ̀ ní àyè wà fún Mùsùlùmí dáadáa. Àyè pọ̀ dáadáa fún Mùsùlùmí. Inú kó bẹ́lẹ̀ tí ẹ lè máa dáko. Àbí ebi tẹ́lá lélẹ́yìn náà. Wọ́n tí mo bá ń gbé débi mọ́tò èló lẹ́mọ̀ fún mi iṣẹ́ náà lélẹ́ ìhùn kọ́dà kí ọmọ ọba amáfíà máa gba márúwá wà pé èdè báyìí ma jì nígbà fún yín ara iṣẹ́ náà kọ́ lélẹ́ náà wà ní pé ọlọ àdúgbò kan nítorí àdúgbò yìí máa ń dọ̀tí gbogbo bí gbogbo ó ó dá mi bí àwọn tẹ́ ṣẹ́ẹ̀lì bí àwọn àbí àwọn tẹ́ olówó lálálálálá olórí òsì so iṣẹ́ wà kìí ṣe ẹni tó bá jẹ́ mùsùlùmí tó bá lágbóyè tirẹ̀ dáadáa ẹ̀sìn báwọn lè ṣe kò yẹ kó rí ìkórìíra lára iṣẹ́ tí ìbá ti ṣe haram ẹ̀sìn báwọn lè ṣe ó nígbà tí gbogbo àwọn tẹ́yẹ̀ bá tánlẹ̀ àwa wọnú gbógan kò sí gáàsì dáko mọ́ ẹ̀yìn kò sáàyè kankan tẹ́yẹ̀ bá àti àwọn gáàsì dáko àríkà ṣe lẹ́yìn kò tẹ̀ mọ́ wá tó mọ́ wá ronú dọ̀rúrà ẹlòmí ọ̀kọ̀ọ̀kọ́ ọmọ sọ pé ń bá anábì fẹ́

ìta jẹ́ ń bẹ̀ ó kéré inú tá ń kójọ láyé ìta wọ̀ ń bẹ̀ nínú àwọn tá a kójọ láyé ó kéré ìta gùn bẹ̀ lọ́kọ̀ ó kéré ìta àfikalẹ̀ báwọn èèyàn ti ń bọ̀ èyí ti tó wà dẹ̀ gẹ́gẹ́ bí àtùpà tí tó táwọn kó bá àwọn so ìlà ẹni yẹn kò ní sẹ́ńbíà palọ̀ ẹ̀dì bá wọn sì kó lọ wá iṣẹ́ mi ìṣe kéṣe lọ́nà ní kó ní sàtífíkẹ́tì ní gbà máa ní sàtífíkẹ́tì àkáǹtì mo ṣe náà kò wá síbi ìgbẹ́ àti òṣìṣẹ́ lákàǹtì ṣe òun náà nílé ọtí òun náà nílé tẹ́tẹ́ òun àwọn eléyìí kì í ṣe excuse fún yàwó kí o wá nǹkan mi àmìyẹ tó jẹ́ báńkà tí ó ṣiṣẹ́ ní báńkì àmìyẹ tó jẹ́ lọ́yà tí ó ṣiṣẹ́ ń kọ́ọ̀tù àmìyẹ tó ṣiṣẹ́ ní náà tó ṣe pé tó ṣe pé ọ̀tọ̀ ni tó ṣe ọ̀tọ̀ ni tó fi ń jẹun pé tó bá sáàtì ní nǹkan jẹ láyé náà ni òun náà ni tó ṣe pàtàkì Allahu ta'ala a'lam. Ìyá dáhùn ṣé ó dára kí èèyàn máa fi sọ́dà àwọn ọmọ yẹn àtúwá nígbà tó bá ti sàdá àtàkà àgbọ̀n láàrin sórí àfẹ́. Wọ́n ní ọlọ́sọ̀ọ̀sọ̀ wọ́n sọ́dá kí tí ìgbàláyé wà fún mùsùlùmí tó lọ rẹ̀ parí ìtọ̀rọ̀ náà láti ṣàápá ìtọ́lọ́pọ̀ hàn ó pa nílẹ̀. ìbéèrè méjì tí wọ́n ìbéèrè alákọ̀ọ́kọ́ wọ́n ní pé ìgbàláyé wà fún mùsùlùmí jẹ́ ń gbé láti bẹ̀yẹn pé ẹjọ́ yẹ parí Quran tó lè ṣe wàlímà àbí wàlímà Quran àbí ṣàádà Quran tó máa ń ṣe nígbà bá parí Quran so eléyìí náà bẹ́ẹ̀ báyìí sọ fúnra wa lẹ́ẹ̀kan nípìnlẹ̀ ipe ìtàǹpè ní dáadáa al-ma'ruf ìtàǹpè ní dáadáa lákàyè nìkan tọ́lá àmọ́ bí mọ̀ àmọ́ ọmọ pẹ̀lú ẹ̀sìn tẹ́sìn bá wá sọ fún wa kò wá sí tẹ́sìn kò sí tẹ́sìn ó sọ fún wa tó nílẹ̀ ní ẹ̀sìn tí ó tako làkàyè yóò bá làkàyè mu so kò sí inú tẹ́sìn wa mú wa fún wa ipe tí ọmọ bá kọ́mọ ó parí kùránì káwa la fẹ́ ṣe wàlímọ̀ kùránì kò sí inú ẹ̀sìn wa sábà lọ lè wo àwọn first generation nínú Islam láwọn tẹ́ bá ànábì sallallahu alaihi wasallam ànábì ló tọ́ wọn ànábì ló rè wọn kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ nígbà wọn

wájọ́ gbé dàrú kéyàmà èyí tó jẹ́ pé yìí ń kọ́lá ọ̀ àti wá mú yìí káàmà wá sí kíni káwá sí bẹ́ẹ̀ káàmù lọ́kùnkùn fáwọn ọmọ wa káàmù ọmọ lọ́lẹ̀ hàn Qur'an ẹ̀rí àìdíà pé káàmà ń ṣe wàlímà Qur'an káàmà ń ṣe ẹyẹ ìròyìn kan náà làwọn kan fi gbé kalẹ̀ so nǹkan sì fi ìròyìn pé nǹkan kalẹ̀ kálá fẹ́ fi jà fẹ́ sìn yìí wò tó bí kí nǹkan wo ṣe déédé pẹ̀lú ẹ̀sìn mo ka ẹnìkan tó kọ àtìkù kan jó ní ó ń sọ̀rọ̀ nípa bóò ni orin kíkọ bóò ló ṣe bẹ̀rẹ̀ nínú ẹ̀sìn ó ní bó ṣe bẹ̀rẹ̀ ó ní àwọn Christian ó ní àwọn mùsùlùmí àwọn ìjọ lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ àzárùdín àzárùdín kan wọ́n wá ronú wọ́n wá rí pé in táwọn kèfèrí àwọn kírísẹ̀ni fi ń kó àwọn ọmọ wa lọ òun náà ni wọ́n ń fò ní tàwọn tí a ń gbóni máa ń tàyàn lóòtọ́ ẹni tí ó bá sí ẹ̀kọ́ lérí ẹ̀ ẹ̀yìn tí máa ti ń gbórin yóò máa lọ tó ní lọ ni so wọ́n ní àwọn ìpé orin iná máa fi ń tàwọn àwọn náà wá ní ẹjẹ́ káwọn náà introduce tá máa pè ní Islamic song àwọn náà wá ń kọrin so tábà ti pé àwọn ọmọ wa ti fúlàní ti ẹ̀yà ẹ̀kọ́ nípa àwọn ọmọ wa náà kó wá ti pé orin ní òrìṣẹ́ ọmọ wa tàn lọ ẹlẹ́kùn sí yìí tí ó wá sọ orin ohun ó wá sọ ọ́dẹ̀tọ́ ẹni pé kò sọ ọ́dẹ̀tọ́ a wá solution míì kí ni solution tó yẹ ká wá ń bẹ̀rù láàrin yẹn òun náà ni pé ká ṣéǹjì bá a ti ń tọ́mọ wa àwọn kèfèrí níbẹ̀ láyé ànábì náà wọ́n ti ń ṣe àwọn oríṣiríṣiríṣi ànábì wa tó yí pé káwọn ọmọ wọn bá fọ́lú ọmọ wọn bá fọ́lú ọmọ wọn kó wá mú kíní àmọ́ wá tara àmọ́ wá wọnú ẹ̀wọ̀n èsì ní ìlọ́dí ẹ̀yẹ ẹ̀wọ̀n ní ti jọ sunday àmọ́ wá wọ́n bá ti lọ bí sẹ́nu bá ṣe kankan wọ́n lè máa láwọn tẹ̀lé àwọn kírísítẹ́nì èsì èyí jọ sunday òun gbàtọ́ ọmọ ló máa lọ́wọ́ tẹ̀lé kírísítẹ́nì ẹ̀kọ́ wo ló kọ́ ọmọ rẹ̀ gan tí ó bí ẹ̀fí kọ́ ọmọ pé ìsìláàmù gangan ìsìláàmù nìkan lẹ̀ bó ló ti kọ́ ọmọ ẹ̀ láti kékeré tí kírísítẹ́nì wọn wù bí ẹ̀sì kí ló fi gbogbo àwọn nǹkan báyìí tó àwọn tó dámọ̀ tó dáwà ní malẹ̀ aláàfin ẹ̀kọ́ ìjà àwọn ìkọ́bà àwọn kékùrá ní káwọn bá máa lọ́lẹ̀ kékùrá ní àwọn ìyànkọ́ ìjà àwọn èèyàn ẹ wá wò nìsín ìjẹ wálẹ̀ fi ìyànkọ́ ìjà àwọn èèyàn lẹ́yìn pé àdálá rẹ̀ rẹ̀sì ẹwọ ohun tó mú wà bẹ́ẹ̀ nìsín ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ nìsín wọ́n fi kùrá nìjà tí a bá ní kó wá ka kùrá nì tó ké jáun sọ́tù fátíà tí ó túnrun ṣe gan ọmọ mi ò lè kà á pẹ̀lú tẹ̀júwìd ẹ máa rí àwọn láhánù tó jẹ́ pé àwọn láhánù tó àwọn láhánù jẹ́lì àwọn àṣìwí àwọn àṣìkà nínú sọ́ọ̀lù fàájá tí máa ń tẹ́jì tó mọ fàájá téèyàn ò ní ní ohun téèyàn máa fi kírun bẹ́ẹ̀ ẹ mọ̀ ní pé làwọn ọmọ kéèké ọmọ ké ni wọ́n mọ̀ kà nígbà tí àwọn táwọn ti jà nígbà táwọn ti lẹ̀ táwọn ti rọ̀ kí ló fà á nígbà tó jẹ́ pé àwọn òbí wa ní tó wà lọ́kàn wọn náà ni pé bọ́mọ ti fa ẹyẹ ọmọ ìyá alágbájá gbàgbé wa ten years wo tẹ̀ mú ní òdìṣe wòlímà dìtín ọmọ wọ́n rí owó mi nǹkan wọ́n wá sọ di pọ́ntọ̀m wọ́n ní ẹmọ́mọ́ olàgbáwá tẹ́tẹ́ náírà ọ̀nà ẹmọ̀wó ẹjọ́ ti parí ọdún òun náà ló pàṣẹ pé ẹ̀lẹ́ lọ́dún kan kọ́mọ̀ ọmọ tí ó fi òdímọ̀ ó ṣe òṣe wọ́n sàgbọ́n bá ṣe ṣe ẹ̀dìbà òníbi tí tó bá yẹ kọ́ ọmọ bá ké Kùránì dáadáa tí èèyàn tó máa ń tẹ́ ènìyàn ọmọ lọ́tọ̀ fún ṣúwátù fàájì àti ṣúwátù bàkọ́rọ̀ àwọn tí ó bá ṣe wà nímà ṣúwátù fàájì àtàyà mélòó kan péré ìdálùbà lámì yẹn ní káwọn fúnbúrú àwọn ìjọba àwọn oníṣìí ẹ̀rí pé wàhálà ní dálẹ̀ fún aláwùjọ òun lọ́mọ mí ní ti wá ní òun ti parí kùránì òun ti ké kùránì já kò mọ kùránì ká yóò ti máa ṣe nǹkan mí káàkiri ẹ̀sìn bá oníṣìí àìmọye ọmọ mí ní ti ó bá àkọ́dà tọ́lá ní kò kéwé ní àkọ́dà mo ti so kò máa lù kùránì ká dépò pé yóò wá mọ ìtumọ̀ ní ti bẹ̀rù ni pé ìmọ̀ ṣe wà nímọ̀ yẹn ẹ̀sìn ẹ̀dìbà ní ìsìnkú wọn kọ́ ma ní sáfẹ́ ọwọ́n àpázọ àwọn ní kùránì àbítán kọ́ àwọn ní kùránì ká ní àgbàlẹ̀ ti ma kùránì ká ẹ̀dìbà ní ìsìnkú ẹjíká ti gíní ẹjá ti wà ní màá fún yí ẹnu máa àyàfi kan tí àwọn àfáà sọ nínú fatuwa wọn òun náà ni in tó bá ní ṣe pẹ̀lú pé kọ́yá ọmọ tó há kùránì lápèjúwe ọwọ́ há kùránì parí tó parí ẹ́ àwọn òbí rẹ̀ wọ́n wá wò pé àwọn fi nǹkan yẹn dúpẹ́ fún Allah subhanahu wa ta'ala wọ́n dáná wọ́n tàwọn pé ẹwà jẹun kí tí wọ́n gba kí wálé pàlámi fún o kí wọ́n gba nǹkan fún wọ́n ní àmọ́ yìí náà

àwọn ọmọ ha tẹ́bá ká ìmùsàfà mi mọ́mù máàlìkì mọ́mù Bukhari fún ọdún mọ́kànlá ọdún mẹ́sàn-án wọ́n ti hákùrọ̀ àdìsán wọ́n tún bẹ́ẹ̀kọ́ mi lọ́nu kò sí kò sáyè báyé yẹ ó parí Bukhari tọ́bá yìí tó mú sọ́rí Bukhari ó parí ẹ̀ tán níjọ́ tó bá parí kútùbù síta tó ha tán tó tún mẹ́kọ́ yá jáwá sa ẹ̀yẹ báwọn ẹ̀yẹ bìríkì fáwọn òbí kan tó bá tẹ̀bá kẹwọ́ tó olùjọ kan a ọmọ wa ẹ̀dá kan bó wa bó ni wàlímà sí máa ń ṣe a ẹ̀yìn bàtà wa máa ń ṣe wàlímà tó wọn bá ti hákùrọ̀ àdìsán so yóò ha sọ Bukhari bóòlù sọ ìbò ayò tẹ́rí ẹ̀bá jáde ọ̀nà nìjíríà rẹ̀ tó bá jọ ahá sọ ìbò ayò àtọ́jú ah ọ̀sọ̀ mi gbà ìlú so àwọn jẹ́ wọ́n wọ́n ti rí pé ìmà kọlọ kọlọ kọlọ ká máa sọ pé àwa ń ṣe ẹ̀rì ọmọ àwọn yóò mú wàhálà kan lọ́wọ́ yóò máa ka tó káàkiri yóò máa gbowó káàkiri ìgboro àwọn kan báwọn kọ́lá o tún bọ́ sínú nǹkan mi o tún bọ́ sínú tàtàwùn kí o máa tọrọ owó káàkiri tàbí ẹ̀fọ́ máa tọrọ owó ni tàtàwùn ni àwọn àwọn kakẹ́ òfin ẹ̀ máa yọ owó fún tó bá kakẹ́ òfin alẹ́ mẹ́ta ẹni sí ṣé ẹ̀yin onímọ̀ fẹ́ fún ló ẹ̀yin ojú mi sí náà so wúrú àwọn tàbá tàbáwò nígbà tí àwọn fọmá tọrọ bára náà ni so wallahu ta'ala a'lam wọ́n jẹ́ ó sàdúrà kó fi kalẹ̀ wọ́n jẹ́ bẹnu súnà ilé náà sínú súnà nàbì sallallahu alaihi wasallam kò sínú súnà nàbì kásàdúrà tẹ́nìsì káwà tó kí ní ẹfì kalẹ̀ ọlá súnà báyìí kẹwàkà ọlọ́run ti kí ní kẹfọ́ ọlọ́run ti kí ní kẹfọ́ ọlá iná àdínà ọlá kúrò ọlá gbogbo àwọn nǹkan báyìí kò sínú súnà nàbì sallallahu alaihi wasallam kó fi ni kó fi ṣe wá láǹfààní tó bá fi ṣe wá láǹfààní àwọn olùdá àjẹ́gbẹ̀gbẹ̀ ní bẹnu súnà lóòtọ́ tó táwọn abá ti ń sàdúrà gbọ́ àwẹ́gbẹ̀dẹ̀ báyìí tàbí àtàrà àní ọlá àti níta àwọn ọmọ fi nǹkan lè so àmà àárín súnà àti sọ̀lá wà lọ́sọ̀rọ̀ àpá àti sàdúrà táwọn bí ó bá sàdúrà gbogbo àdúrà náà rẹ̀ àdàmà ní ẹlọ́wọ́ ìṣùn tuntun lásìkò ìdílé إن أعداء نبي قبل ألو كتاب الأذكار للإمام النووي عليه رحمة الله كالو نباب الدعاء نلا كتاب الدعاء نلا كتب الحديث أرجو قالوا النبي صلى الله عليه وسلم كان به èrè ọlọ́run ṣe báyìí ṣe báyìí ṣe báyìí fún wa èrè ọlọ́run dáwùrù wá kò mí kàbáyìí ó tán kéde nígbà tó wá wí kalẹ̀ tó tó tọ́ rẹ̀ tán ó wá nítọ̀ bìjáyì ṣúra kìnnìkan bìjáyì kìnnìkan kò sí nǹkan bẹ́ẹ̀ ní ṣúra náà nítorí wàhálà ìṣàlá nítorí náà bíjà ni àdádálẹ̀ ní kéde mi nìkan wọ́pẹ́ ní bíjà ọ̀dà àwọn afẹ́sìn ìdí wọ́n sọ nìyẹn pé ká máa ka ṣúra kan ẹ̀ àbíkáṣẹ̀ ní wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣúra kan fún ìṣẹ̀lẹ̀ kọ̀ọ̀kan pé ṣúra yìí nìkan ẹ̀ ń sọ ọlọ́run ìfọkànbalẹ̀ nílùú wa yìí ń bọ̀ lókè ń bọ̀ lẹ̀ ọlọ́mọ

kò sí ní ẹ̀ àwọn ẹ̀wọ̀ ní ìsìnbá ìgbó àìyàn ní ìsìn wọ́n bí wa àwọn tí wọ́n bí wa àwọn tí wọ́n bí wa gan wọ́n bí wọn bá pé ọlá akíníkà ni òun náà ló fi lé láàrọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bí ìbá ní pọ́nà bá wá sáà ní ọjọ́ náà rí pé á ah, tó bá wà ní ẹ̀sìn òun náà lẹ́jà fọwọ́ mọ̀ tí ò bá ti bẹ́ẹ̀ ó le gan fún ìyàkẹ́ tó sọ pé mọ̀ fi nǹkan lé fọ́nà bí ọ̀gá máa sàdá àtàrà ìṣẹ́ ó tún máa wẹnu ẹni tó bá tó bá wá yẹ́ ẹ̀sẹ̀ padà ó di á ilé ìlú fi nǹkan lé wọn bá ọ̀tà àdá àdá ìbéèrè tó kù ó ní ẹ̀rọ ìpínlẹ̀ ìyàtọ̀ ní àmì àmì náà àti insha Allah ẹlẹ́kẹ̀ẹ́dá wọn pé ìgbàwó ni àsìkò tí ó bẹ̀rẹ̀ àti àsìkò tí ó parí. àgbàdo náà lọ àsìkò bẹ̀rẹ̀ lọ́jọ́ kẹ̀kọ́ bẹ̀rẹ̀ ọjọ́ ọjọ́ ọ̀kẹ́ ọ̀kẹ́ ọ̀kẹ́ ta ìbéèrè ìbéèrè alákọ̀ọ́kọ́ wọ́n ní kí ni àtọ̀ láàrin àmín àti insha Allah amin, bá àmín ah, ìtumọ̀ àmín

اهدنا الصراط المستقيم سواء موجوانا تطو صراط الذين أنعمت عليهم yàtọ̀ sí ojú ọ̀nà àwọn tó ṣe kí ni ojú ọ̀nà àwọn tó ṣe alé lórí david mcdubi alẹ́ yàtọ̀ sójú ọ̀nà àwọn tó bínú sí àwọn jíun ni àwọn yahudi wọ́n dọ̀ọ̀lì àtọ́jú ọ̀nà àwọn tó ṣe kí ni àwọn tó ń sọ́nù àwọn nàṣọ́rọ̀ àwọn kristian so ẹgbẹ́ àdúrà ni gbàtò tọ́lọ̀ ọlọ́run ní ti pé kó bọ́nà mọ̀wọ́ tó yàtọ̀ sójú ọ̀nà àwọn èyíhun ó wà ti kíni anábìnrin kíni wà sọ pé àmín anábìnrin tí àmì lẹ́bà sí bí àmì tàwọn màláíkà tí Allah subhanahu wa ta'ala ti kíni sallallahu alaihi wasallam náà Allah subhanahu wa ta'ala ọba tí máa ti jú ni ọba tí máa ń ni yàní a máa ti jú sí pé kí ẹrù rẹ̀ ó tẹ́wọ̀ rẹ̀ sí báyìí ẹ̀dì bá mi sì kó máa ṣe kíni kó wá dá sallallahu alaihi wasallam àmọ́ gbọ́dọ̀ insha Allah ìtura ẹ̀ náà ni pé tó bá wọlọ́n so insha Allah ìrìsìn ń bẹ nínú sunnah Nabi sallallahu alaihi wasallam ká máa wí fún nǹkan ká máa wí nípa nǹkan tí a ní kápá lé lórí afẹ́ sí nǹkan ìwọ́n gẹ́gẹ́ fẹ́ sí nǹkan fúnra rẹ̀ ẹ̀dì báwọn nìsìn so àtọ́bá fẹ́ sí nǹkan ọfẹ́ promise yẹn ní nǹkan ní nǹkan tí èkó fẹ́ òun ti lọ́ báyìí èyàn máa wí insha Allah òsè wala taqulanna li shay'in inni fa'ilun dhalika ghadan illa an yasha Allah so èyàn máa ń sọ ipé kíni èyàn máa sọ pé insha Allah ìbẹ̀lẹ̀ alkùnrin àtẹ́rì kùdú lẹ́nu masjidal harama insha allahu amini so ilé ìwọ̀n túnmà pé èyàn sáfi tẹ̀ sọ́dọ̀ allah subhanahu wa ta'ala ìmúfẹ́ sí nǹkan báyìí lọ́dọ̀ tèmi ó ti wùmí kúrú fẹ́sẹ̀ mo ti fọkàn sí mo fẹ́sẹ̀ àmọ́ tó bá wu allah subhanahu wa ta'ala yóò rí bẹ́ẹ̀ tó bá ti wùkọ̀ níbẹ̀ so ibi tí mo wá fẹ́ mo ibi tí mo rò pọ́ fẹ́ ilé ti ọ̀rọ̀ yẹn má òun náà ni ọ̀rọ̀ àwọn jàbàtíyà ẹ̀sìn báyìí nìsín àwọn ni wọ́n máa tako kéèyàn ti á mí tí ẹ̀ má ṣàdúrà wọ́n ni bídíà ni kéèyàn ti á mí tí ẹ̀ má òun ti fi àwọn ẹ̀rí ta látọ̀dọ̀ àtẹ́bí sallallahu alaihi wasallam wọ́n ní bídíà ni kò tẹ́ bá béèrè lọ́wọ́ wọn náà wọ́n lè má rí wí báwọn ẹ̀rí náà ẹ̀ ń torí pé kò sẹ́ni tí àtàlá ìjà àtẹ̀yàn dáadáa kò sẹ́ni tí ò ní rí wí tẹ́bàlẹ̀ tí ń jalè ní náà mú pé kí ló tó jalè ẹ́ ó kéré jù ìjọ ni yóò lè tù kò kàn ní dákẹ́ tó lè tù ló tìwù ẹ̀dìbà ní ẹ̀lùmí olóòwò orí jẹ ohun orí mú ní ó fi pínpín máa ní yóò dàrí kí tàbí àfún wọn pé àwọn òṣèlú báyìí fún yín yóò ní insha Allah ṣáàlà tí wọ́n ti ṣáàlà ẹ wá wò nísìnyí ó ti wá kó sí nǹkan gẹ́gẹ́ bí èdè wọn àbí o ti kó sí nǹkan kí ni nǹkan tó kó sí òun náà ni pé anábì ti kọ̀ fún wa ẹ́ anábì ní ẹnìkọ̀ọ̀kan yóò gbọ́dọ̀ máa sọ pé Allahumma ghfir li ìṣe anábì ní wọ́n máa sọ pé ilẹ̀ ọlọ́run forí jì mí tó bá wò ní tí wọ́n sì ń sọ ní pé wọ́n ń sàdúrà fún wa ní ṣáàlà wọ́n ti wá wọ́n lọ́run kó gbà àbí wọ́n sì gbọ́mọ́ gbà wọ́n náà ti kó sínú irú nǹkan báwọn nù so ìdá ní tó bá ní ká má sàámi ò ní òní sì gbẹnu ẹ̀dákẹ́ ẹ̀dìbá oríṣi sẹ́nu rẹ̀ dákẹ́ tó tó bá ń ṣe insha Allah oríṣi báyìí ó ti kó sínú wàhálà mi àmì ikọ̀ fún ẹ̀kẹ́ ẹ̀mọ́ sàmì ògá náà kó sí nǹkan sallallahu alaihi wasallam pé èèyàn máa ń sàmì nígbà tí ta'ala a'lam ilẹ̀ ẹ̀kẹ́ jù àsìkò ètò ìdáhùn rẹ̀ náà àwọn nígbà òlọ́jọ́ bẹ̀rẹ̀ ìgbà òlọ́jọ́ parí ìyapa inú wà lórí pé èwo ní máa ń ṣáwájú ara wọn lọ́nà ọ̀sán àbúrò so àmọ́ ìtọ́ nílẹ̀ wallahu ta'ala a'lam òun náà ni pé òru òun ní máa ń sáwájú ọ̀sán tàbábẹ́ ka odidi ọjọ́ nìsín ẹ̀ òru lákọ̀ọ́kọ́ kàn síwájú ká tó ti kíni ká tó wá ka ọ̀sán rẹ̀ onítàwà ń bẹ̀ yìí tó jẹ́ kíni tó jẹ́ yọ́mùn àhàdé ọjọ́ sunday á ti lo alẹ́ rẹ̀ kọjá o ẹ̀ tàbábìlẹ̀ bá fi lè bá ni ní ìtorí rẹ̀ so òru ní máa ń sáwájú kọ́ tàbá fẹ́ jẹ sahur tàbá fẹ́ jẹ sàárì àbí tàbá fẹ́ kíta rọ́wí èwo là á máa kọ́kọ́ ṣe àwẹ̀ ìgbà tàbá gbàgbẹ̀ yun nínú àwẹ̀ nínú àwẹ̀ táàtì tàbá gbà ẹ́n káwẹ̀ bá pé táàtì lápèjúwe tàbá gbà ọjọ́ táàtì ǹjẹ́ àwọn kíta rọ́wí lálẹ́ rẹ̀ kí ló fà àti kíta ráwẹ̀ láti alẹ́ àná so ìtòrin ilẹ̀ òun náà ni pé òru ní máa ń sáwájú ọ̀sán tó tẹ́yìn bá bímọ lápèjúwe nìsí náà lèyàn máa fi ka ọmọ ìgbà tí ó bá kú ọmọ tẹ́yìn bá bímọ ní ìgbà tó wọn bá wọ̀ lórí báyìí èyàn ti bímọ yẹn níjọ́ kínú monday ni ọmọ ẹ̀yọ ọmọ monday ní báwọn ẹ̀dì báwọn nìsín so èyàn wà kọ́ ọmọ ẹni jọ kíni yóò àkọ́mọ ọmọ níjọ sunday ẹlòmíì nǹkan yorùbá wá yóò wá gan náà ló kó ẹ̀dì báwọn nítorí pé òun òun ó ti wà pé náà lọ́dọ̀ tiẹ̀ kò sí ní yí pé àwa ti mú ma monday báwọn gẹ́gẹ́ bí Eh, ọjọ́ kú náà wọ́n ní sísára máa fi ima jẹ́ kí ima yí ìgbàdé yóò kú padà tó lè sàlékún ẹ̀mí fún so ẹbí àdìsà àdìsà wà lè sàlám bẹ́ẹ̀ àdìsà ìlàjò wọ́n ní sára máa yí ẹ̀yìn òkú padà ẹ̀yìn lápẹ̀ẹ́pẹ̀ lọ àwọn tó gbà wọn pé ṣe tẹ́ẹ̀wà ń bẹ̀gbà jẹ́bí ti òkú yí ẹ̀ẹ́sẹ́yìn rẹ̀ ni wọ́n fi lélẹ̀ ní abẹ́gbẹ̀ ẹgbẹ́ ni wọ́n máa fi lélẹ̀ tán wá fẹ́ sin òkú ẹni bá òní sí sẹ́ẹ̀rí àwọn àtàkàtà kan bẹ tó wà tó wọnú àwùjọ wa látara ìjọṣepọ̀ tí ń bẹ láàrin àwa Yorùbá àwọn ẹlẹ́sìn míì àwọn alásà míì àwọn ẹlẹ́sìn nísìn àtàkásà wọn wọnú àárín wa a ń yí èyí òkú padà ẹ̀dìbá onísìn àtà yóò bá nì ẹ̀dìbá onísìn pé ẹ̀yìn tó fi lè láti jẹ́ òní ẹ̀dìbá onísìn ẹjá yí padà bá ìhàó ti máa ró ẹ̀tún yí padà sí apá àbòmí eléyìí ò sínú àṣà wa mùsùlùmí kò sínú àṣà ẹ̀sìn wa ìdí ń bẹ nínú àdúrà náà ni abákírun tó kula àtọrọ àdúrà fún náà ni abákírun ti tán padà bá gbé sínú sàárè tán níbi sàárè òun náà ká tọrọ àdúrà fún nípa pẹ̀lú súnà Ànábì sallallahu alaihi wasallam la ilaha illallah ká máa ṣe záwí níbi sàárè o yàtọ̀ sí pé ká máa sọ pé ọlá kúlọ̀ kọ́ wa lahu Allahumma thabbithu báyìí inú súnà Ànábì sallallahu alaihi wasallam ló wà àwọn àdúrà ti máa ń bókun ẹ̀ẹ́dí tẹ́yà bá wá sí àdúrà lọ́nà bídíà kò ní bókun o tẹ́yà bá fi lè ṣàdúrà lọ́nà bídíà tẹ́yà bá ṣe

àwọn kàmà kọ́ọ̀lù sí pé àwọn òkú wọ́n máa fìyà jẹ òkú látara ẹkún táwọn èèyàn bá ń sun ẹkún àrò tó bá ń sunkún àrò lé lórí nígbà bá kú wọ́n máa fìyà jẹ so àwọn kan rí à òkú tí ó jẹ́ òmà kankan tó ń lórí wọ́n máa ń sunkún ni so wọ́n ní irú òkú yẹn tó bá jẹ́ pé ẹni tí ń bẹ nú ẹni tó faramọ́ nǹkan báyìí nígbà tó wà láyé ni ká máa sunkún àrò ká máa pariwo ká máa gbára dálẹ̀ ká máa pé ká máa fasọyamọ́ra lọ́rùn tó ní bá wà ní ẹni tí ń faramọ́ nígbà tó wà láyé àbí fáwọn tó jẹ́ fámìlì rẹ̀ tán bá ń ṣe lẹ́yìn rẹ̀ wọ́n mọ̀ fìyà jẹ kèése yẹ ẹkùn tó ń sùn ní jẹ àmọ́ ìyá pé àìkọ́ dáadáa tó ní àìkọ́ àìdá tó ní kápá láti kọ́ńgbà tó wà láyé kò kọ́ torí náà tí ẹ bá ti mọ̀ nǹkan ẹláìdá ẹni máa ń sọ kalẹ̀ fún àwọn èèyàn ni pé bá kú ẹ bá ti bìdáwò ẹ̀lẹ́gbẹ̀rẹ̀ ara igbé o ìran iṣẹ́ o ìní ẹpa kìníkan ìní ẹ̀ṣẹ̀gbà ìní ẹ̀ṣàwó gbogbo orílẹ̀-èdè ẹ̀yẹ́ ti kọ nǹkan ònù tọ́bá ti ṣe náà èèyàn ní mọ́ bá wọn ṣe olúgbé ìwọ́n tó ń sọ fún kọ́ tí wọ́n náà obìnrin gbàdá nǹkan máa dípẹ́ àmọ́dá àbí tẹ́rẹ ní bá ti jòkó díẹ̀ ní wọ́n tàrà kó bẹ́ẹ̀ so wọ́n wò yí pé wọ́n náà fi díẹ̀ omi tara àwọn yóò padà wá jòkó díẹ̀ mi tiẹ̀ náà káyà jẹ́ káyà jòkó mi díẹ̀ mi tiẹ̀ náà káko wọ́n ló ti máa ṣe kíni wọ́n ló ti máa gba ẹ̀sẹ̀ ní bẹ́ẹ̀ so gẹ́gẹ́ bẹ́ẹ̀ òun náà ni irú kéèsì gbogbo àwọn já tí ẹ̀ bá ti máa ń ṣe tó kù bá máa ń ṣe láyé táwọn èèyàn bá wá náà nígbà tó ti kú tán òun náà máa jẹ nínú yàǹkà yẹn nítorí pé kí ni tó pé tó náà bára máa ní nítorí pé tó náà máa ń ṣe kí ni tó náà máa ń ṣe ni ẹ̀rù pé ìtúntà tọ́lẹ̀ rẹ̀ fáwọn ọmọ subhanallah ó dá mi lójú pé tó báyìí kó lè sọ ó lè ránṣẹ́ fáwọn ọmọ rẹ̀ nígbà tó kú tán ni yóò ní ẹ̀ máa ṣe ìdáhùn pé ó sọ fáwọn ọmọ rẹ̀ pé tó bá fi lè bá kú tí bá wà inú mi ò nílùú jọ ẹ̀dàkùn ibi tí bá wà inú mi ò ní yọ sí ọ lọ́ọ́ láti kí á mọ̀ ẹ̀wù ó dá mi pé káyí pé ó bá lè sọ fún ọ ni nígbà tó kéde gbogbo tán yóò ní ẹpa mọ́nà wọ́n láti ó yóò ní ẹmọ́ ṣe bìdáwò kankan máa ó fi kún tí bẹlọ́rùn mi yóò ìtí ó mọ̀ pariwo fún inú so ìdán pé ká yẹ́ yóò kú padà ká ṣe bìdáwò ká ṣe kí gbogbo rẹ̀ kò ní ṣe pẹ̀lú tí ẹ bá fẹ́ ṣe sọ́dákọ́tù járíà ẹ wọ́n tó wà láyé gan fúnra rẹ̀ o lè sọ́dákọ́tù járíà kò ti ṣe nǹkan tí dáadáa yóò mọ̀ bọ́ tó bá kú kalẹ̀ o ti ṣe kalẹ̀ kànga yìí wákìtù ní gbogbo àwọn kọ́bá yìí èèyàn máa ń ṣe fún àyàn nítorí ká máa ṣe kókò wa nu ju yìí tá kan wàá bà ní lọ á kan bà ní láàrin ọjọ́ kan àwọn àbá náà àkówó rẹ̀ ní lọlé àkówó rẹ̀ ní lọlé jọun ọkàlùkù ó ṣe bẹ̀ ó ṣe ọkàlùkù wọ́n wà lọlé ó lọlé ń ṣe wọ́rọ́wọ́ onígbèsè àwọn èèyàn wà sí ohun gbèsè ah, ẹlákun ẹ má owó àwọn ti jẹ́ wọ́n ti jẹ́ lọ ọlọ́run if someone asks us to defy immediately we had him turn around back and enter block for as he was observing prayer then he got breath again. Will he back again or is Salah issue again? <laughs> wọ́n ní ẹni tó bá ní àjọṣepọ̀ pẹ̀lú ìyàwó ẹ̀ ó ti wẹ̀ tán tó nígbà tó ti wá wẹ̀ jẹ́nàbà tán ó wá wọ́n sáájú kí wọ́n lọ kírun ó bá tún rí pé òun tún wẹ̀ ẹgbẹ́ nǹkan tó jáde lára wọn ẹ̀dì báyìí nìsín ibi tó gbóò ní irú ẹni báyìí so bá nǹkan méjì ni ó lè tẹ̀lẹ̀ sí irú ẹni báyìí ẹ̀dì báyìí nìsín nǹkan alákọ̀ọ́kọ́ òun náà ni pé kó jẹ́ pé nígbà tó fẹ́ wẹ̀ yẹn bóyá kò ṣe bí àwọn nǹkan kan tó fẹ́ àbí tó bá fẹ́ wẹ̀ irú àwọn kaba yẹn ó gbọ́dọ̀ jẹ́ kí àwọn ìgbín yẹn bí ó ti jáde lára rẹ̀ tán ẹ̀dùn bá orísun kó jáde kó jẹ́ kó jáde lára yóò fọ àbí tẹ́gbìn ti jáde lára rẹ̀ irú eléyìí inú àwọn nǹkan tó ṣe pàtàkì nígbà èèyàn bá ń wẹ̀ ni èdè yóò kàn wọlé rẹ̀ yóò kàn já mi rí ẹ̀dùn bá ní kó jẹ́ pé àwọn nǹkan míì tó ti kù lára tó ti jáde tẹ́lẹ̀ òun náà ló ti wá jáde padà nígbà so àwọn tó wáyé pé ó bá jáde gangan ni àtàkì tó mani ìlú fi jáde padà ní ẹn yóò lọ sí kíni yóò lọ tún ìwẹ̀wẹ̀ ẹn akadambil ahwat tó ní ìtókò ogun ẹ̀ lákòóta ẹ̀dẹ̀ báwọn pé yóò lọ tún sí kíni yóò lọ tún ìwẹ̀ wẹ̀ nítorí pé inú àwọn májèmú tí ẹ fi ń wẹ̀ jẹ́nàbà òun náà ni kò rúgbìn mani òun náà ni kí mani jáde tí àtọ̀ bá fi jáde lára yẹn àtọ̀jú máa ń dọ́mọ so èyí ó ti kíni èyí ó wẹ̀ jẹ́nàbà so ìyàtọ̀ wá wà ìyapa wà lórí pé tó wáyé pé àárẹ̀ ló gbà jáde ńkọ́ ẹ̀ tó wáyé pé àárẹ̀ àárẹ̀ ní sẹ́ni tó fi jáde so ìbẹ̀rẹ̀ àwọn pàtàkì ah, eléyìí kò ní ìkówó ẹ̀rí rẹ̀ kankan nítorí pé màlí yóò jáde pẹ̀lú adùn lára rẹ̀ kò sì jáde ní ọ̀nà bí màlí yóò ṣe máa ṣe kíni ṣe máa gbé jáde bọ́ọ̀kọ̀ tí máa ṣe tira wọn jáde ó ti bá wọn lóṣù so àmọ́ màlí yìí fúnra rẹ̀ àǹfààní kan láàrin yẹn màlí yìí fúnra rẹ̀ lọ́dọ̀ àwọn olùmọ̀ àwọn anisẹ́gbìn àbí kèésẹ́gbìn àtọ̀ sẹ́gbìn àbí so àtọ̀ kìí tó ilẹ̀ ní pé àtọ̀ kìí sẹ́gbìn àtọ̀ tí máa jọmọ ohun gangan mẹ́ta ni nǹkan tí máa jáde lára ọkùnrin ẹ̀sìn báwọn nísìn àbí ká sọ pé mẹ́rin ìtọ̀ a máa jáde alimabiyu ẹ̀dí bá nífi a máa jáde ìtàkùn ní alimabiyu àbí alimabiyu òun náà ni ìdí máa jáde lára ọkùnrin nígbà tọkùnrin àtobìnrin bá ń tọ́bájọ́ ń seré lápèjúwe fún òsìjọ́ lájọ kíkọ̀ gangan ìdí máa jáde lára olùkọ́lá ọkùnrin òun so àtòun àti tọ̀ ẹ̀gbin ni wọ́n gẹ́gẹ́bẹ̀ẹ́ náà ni alwadiyu ìdánpẹ̀ ní alwadiyu òun ni máa jáde nígbà tí ẹ bá tọ̀ tán yóò wá funfun báyìí ẹ̀dì báwọn nìsín eléyìí náà ìdájọ́ ọ̀tọ̀ lòun náà mú gbogbo àwọn èyí òníṣìí ẹ̀gbin ni tó bá kàn lára wa àtàtí kí ni a sì bẹ̀rù a sì fọ́ bẹ̀rù lẹ́yìn pé kápálà láti ìyí òun ní ti pẹ̀lú ìwẹ́dí àti kankan so àmọ́ ìtọ́jú ẹlẹ́ẹ̀kẹ́rin nínú àwọn tí máa jáde òun náà ni wọ́n pè ní àlùmọ́lé òun náà ni ìdí máa jọmọ eléyìí àwọn onímọ̀ kò pé kìí tẹ̀gbìn o kìí tẹ̀gbìn tó bá kàn yí wa lára ẹ̀dí bá ti á kàn fọ́ nípa pé nígbà tí ikú bá yí aláàtí ẹ̀ pọkùnù tí àpé kò ní ìpìlẹ̀ wa ní tí ma ń jọmọ láàrin ìyanu tó bá ti wá jẹ́gbin ni ajẹ́gbin ẹ̀gbin òun náà ni ọmọnìyàn tí àwọn náà ta develop ta tó báyìí ajẹ́gbin ẹ̀gbin ni wá bá fi wà ló fi báwọn tó kìí tẹ̀ ní pé inú bẹ́ẹ̀rù hadith bí Aisha radiyallahu anha ó ní òun a máa há kò níbi àtọ ànẹ́bì fọwọ́ wa aleyhi sallam tó bá gbọ́n tán ẹ̀kọ́ tó máa ha ha ha kò dáa ànẹ́bì ànẹ́bì tó ń ké kíni yóò tún fi aṣọ yẹn ké o so kò jẹ́ bó ti jẹ́ Allahu ta'ala a'lam subhanaka Allahumma wa bihamdika ashhadu an illa anta warahmatullahi wabarakatuh. Àríkù sọ́lá ọ̀sẹ̀ kan ìyá kúlọ̀. Ẹ̀rọ bẹ̀rẹ̀. Ẹ̀rọ bẹ̀rẹ̀. Ẹ̀rọ bẹ̀rẹ̀. Ẹ̀rọ fámìlì ń